Please note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín o láti iléeṣẹ́ ìkànnì Wo TV. Òdu ni wá àwa kì fún lóko. A tún ti dé o sórí ètò bá a ti ṣe máa ń dé tó ètò ọ̀hún ló wá balẹ̀ báyìí bí ọ̀wàrà òjò sójúde yín o àwa òmìnira bá ń wá pèrè fìdí àbẹ́ bá ń fìdí tí a pèrè mọ́lẹ̀ kájọ kán lágbá mi ètò tòní nítorí pé ń dá amú afúráwa lórí ètò lónìí ó gbọgbọ́n kódà ó gbẹ̀ngbẹ́ ẹ jẹ́ ń pè ní ó gbẹ̀ngbẹ́ nítorí pé kàyéfì ọ̀rọ̀ ọ̀rọ̀ kàbìtì la máa ń pè ní kàyéfì ọ̀rọ̀ tó ẹ bá ń wá pèrè fìdí àbẹ́ bá ń fìdí tí a pèrè mọ́lẹ̀ kákó lágbá mi ètò tọ̀hún ká máa bá kinní ọ̀hún bọ̀ bá a ti ṣe máa ń ṣe tá máa ń kìbọnú ara wọn lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ bó bá ti wá yá yín bó bá ti yégun ni o ṣe mọ̀ pé o ti yọ́rẹ́ àwa tá a wà ń bí náà àbá tèrè wá bí torí pé bàbá débi iṣẹ́ ṣíṣe náà là á ṣe ó ti wá yá ẹja jọ karabodò torí pàní karabodò tán ká tó ṣe máa wá parọ́ pò tútù mú wá o ó ti yá bó bá ti yá yín ẹja jọ lọ. àwa wí tí wọ́n ń pe èèyàn kan ní búlì ṣé ó rí ìwà àti ṣe sí yín ó ṣò pé búlì gan lẹ́yìn gangan ẹ bá wa dájọ́ yìí o gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí o mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí ṣé ń gbọ́ mi àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí ṣé ń gbọ́ mi. ṣé ń gbọ́ mi àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí gan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí àwọn yẹn wọ́n sọ pé wọ́n ń gbé àwọn kẹ́ ẹ ti mọ kẹ́ kí ló ń pe kẹ́ yẹn tó fi fún wọn ní visa ńgbà kan ṣe rántí I came out to talk about it fair enough but having said that ṣe rí many of them ṣe ń gbọ́ mi wọ́n kó àwọn èèyàn wá síbí báyìí wọ́n kó àwọn èèyàn wá síbí báyìí wọn ò fún wọn níṣẹ́ wọn ò fún wọn ní nǹkan kan wọ́n kó wọn débi tán wọ́n dà wọ́n sí títì wọ́n ní kó máa wáṣẹ́ ṣe ń gbọ́ mi now caregiver thank you um, ẹ ti mọ kíní yẹn visa tó ń fún ẹ mọ wọn tí ẹ mọ i came to talk about it then because i know somebody that was genuine that was doing it ẹ take advantage àwọn people yìí mo dẹ̀ sọ́nà ńgbà tí àwọn èèyàn ń bọ̀ mo ní ẹ má ta lẹ́yìn kẹfí wá sí lóyìnbó ẹ má gbé gbogbo nǹkan ìdílé yín tà kẹfí wá sí lóyìnbó am I communicating now that is not the bone of contention àwọn èèyàn wá débi tán ẹ̀yin tẹ́ ń filé rent táwọn asian bá tiẹ̀ ń ṣe tí àwọn paki bá ń ṣe tí àwọn ìlú mi bá ń ṣe kí là ń pera wa ní Nigerians fún kí là ń pera wa ní ọmọ ìlú kan náà fún ẹ lè ẹ́fà rí àwọn asians kọ́ fi ìyà jẹra wọn help ara wọn ni I keep on saying it certificate of sponsorship thank you so much I keep on saying it mo ń sọ back to back every time the fact pé owó tó mo fi sí gbé fún wọn gan tó ní kọ́ gbà kò ń ṣowó yẹn ni gbogbo wọn ń gbà iye ò tiẹ̀ kàn mí ná ibi tí yàn ti ń ṣe nìyàn ti ń jẹ but having said that ẹ̀ tún wá mú wọn débí ẹ̀ ní fún wọn níṣẹ́ ẹ̀ tún wá fún wọn níṣẹ́ nìyẹn ẹ̀ dá wọn sí oh God Eba my love and like tẹ wada wá dà o oh god kan incident kan ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín àgàgà àwọn rent ẹni tá à ń sọ yìí ilé káńsù ló o ilé káńsù ló gbà o ẹ máa o òun gba normally ilé káńsù yẹn kò tiẹ̀ jẹ́ kó gbàyàn sí ẹ̀yin tẹ́ gba visa tó fi ń dẹ́rù bàyìn tó máa sọ pé tó bá sọ síta tó máa sọ pé tó bá sọ síta um, ọmọdé padà sí nàìjíríà gbàgbé wọn lè dẹ́ padà sórí wèrè tó ní ẹ lára nínú ìlú yẹn àwọn ni kò fẹjọ́ wọn sùn wọn lè dá yín padà because they are not supposed to bring you here and make you suffer ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ o ilé council on a good day ilé council ò ní ráì láti fi rent tẹ́bá dẹ̀ máa wo ẹni tó gba ilé council yìí o ó lè jẹ́ council ló bá sanwó ilé ẹ̀ o so benefit fraud nìyẹn to start with ṣé ń gbọ́ mi kí nìyẹn bí mi nú gan o o ilé council ilé council tó jẹ́ pé kò jẹ́ kó gbàyàn síbẹ̀ ó tiẹ̀ wá gbàyàn síbẹ̀ nìyẹn ó fún gẹ́ọ̀ yìí ní yàrá kan ṣe ń gbọ́ mi ó fún gẹ́ọ̀ yẹn ní yàrá kan ó ń gba five hundred pounds five hundred pounds tó jẹ́ pé ó máa sanwó gbogbo ilé yẹn fún council ó dẹ̀ tún máa mú change dání ó ó ẹ bá gbọ́ ó gbòyìnbó sí yàrá kan ó gba ó gba Nàìjíríà sí yàrá kan ṣé kí nǹkan tó máa ń bí fún àwọn Nàìjíríà sí wa wọ́n dẹ̀ sọ pé yìí tẹ wá sí tẹ wá fún COS náà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ní UK yìí wọ́n sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ má fẹjọ́ ara yín sùn níbi iṣẹ́ ṣọ́kó bá wa ni ṣọ́kó bá wa ni ṣé dandan ni ká débì kan kọ́mọ ìpa débẹ̀ ni ẹ wọ́n ní ẹ má lọ máa fẹjọ́ ara yín sùn ṣọ́kó bá wa ni ẹ jẹ́ kí n máa sọ lọ woman tí mo sọ tí mo ní ó balẹ̀ káńsù iṣẹ́ ń gbọ́ three bedroom flat house lọ fún òun wà ní yàrá kan ó gba nàìjà sí yàrá kan ó gba ó gba òyìnbó sí yàrá kan ṣe wá rí ìnira ẹ bá mi love like Facebook ṣe wá rí ìnira tó ń fún nàìjíríà yẹn kò ní òyìnbó yẹn lára o gbogbo nǹkan tí ó gbà pẹ̀lú nàìjíríà yẹn ó ń gbà pẹ̀lú òyìnbó yẹn náà kí mo wá fẹ́ fàyọ ṣe ń gbọ́ mi lady yẹn wá fẹ́ mú ọkọ ẹ̀ wá sí ọkọ lady yẹn ti dé ṣe máa ń pé dìsín lady yẹn máa ń ti ọkọ ẹ̀ mọ́lé ni tí woman yìí bá wà ní kó tètè jí á jáde lọ kò tí ì níṣẹ́ ọkọ yìí tí níṣẹ́ ọkọ yẹn máa máa rìn kiri Manchester á máa rìn kiri Manchester á máa rìn kiri ni kò síbi tó fẹ́ lọ kò níṣẹ́ á máa rìn kiri ẹ lè imagine nínú òtútù yìí ṣé mo kọ́ tó ń fi jẹ́ kí wúmà yẹn rí wọn wúmà yẹn sọ pé kò lè gbàlejò àlejò ò lè wá wá kò lè gba ọkọ ẹ̀ ọkọ ẹ̀ tán bímọ fúnra wọn ó ní kò lè gbà sílé ó dẹ̀ ń gba five hundred pounds lọ́wọ́ ẹ̀ ẹ ṣe jẹ́ ká wo pé a mọ́ra wa rí a dẹ̀ fẹ́ help ara wa ṣe rí nǹkan tọ́lọ́run ò ṣe yọ́nú sí ìlú nàìjíríà because a ti burú jù wọ́n níyàn dúdú ìwà dúdú ìgbà tèmi dèlú yìí máa fún yín ní scenario ìlú tí mo fi dèlú yìí ìgbà tèmi dèlú yìí mo máa ń sọ ẹ bá fẹ́ kọ̀ tiẹ̀ lè kọ̀ tiẹ̀ ìjọba ò ti mọ̀ mo ti mo ti pay dues mi mo ti jẹ ìyà fún nǹkan tí mo ṣe yẹn àwọn tí mo dẹ̀ help nílùú yìí wọ́n ń wò mí tọ́wọ́n bá wò mí wọ́n á rí fídíò yìí ìgbà tèmi délùú yìí tí mo gba ìwé mi nílùú ìlú yìí the fact is pé many of our Nigerians tó wà ńgbà yẹn tí mo mọ̀ bí ti ẹ̀bọ̀n wọn gan tó bá ṣáà ti súnmọ́ mi tó bá ti sọ pé wọn ò níwèé mo máa lọ mo máa fún wọn níwèé mi kan fi ṣiṣẹ́ ni mo máa fún wọn níwèé mi kan fi ṣiṣẹ́ ni mi ìmọ̀ wọn rí o ninety nine percent of them lẹ́ni mi ìbá wọn sọ̀rọ̀ o because mo gbọ́ páwọn kan sọ́ngbà pọ̀ pé mo gbowó mo dẹ̀ sọ mo ní èyí tí mo bá fún níwèé mi kó fi ṣiṣẹ́ rí tí n bá gba owó lọ́wọ́ ẹ̀ tó bá bò mí láṣìírí ọ̀run ò ní bò láṣìírí because mo wò pé sórí iṣẹ́ tó ń ṣe yẹn tó fi ń fi oúnjẹ sórí tébù fún àwọn fámìlì ẹ̀ ní nàìjíríà àdúrà àwọn fámìlì ẹ̀ lásán ó ti tó fún mi mo máa ń sọ kíní kan love and like facebook ṣe rí tó bá ṣe oore fihàn dúdú má dúró pé ẹni tó ṣoore fihàn ló máa san o o lè ṣeré fihàn dudu. kó jẹ́ pé yàn funfun ló máa san o lè ṣe o lè ṣoore fọkùnrin kó jẹ́ pé obìnrin ló máa san kí ló wicked our nigerians this is twenty twenty four ẹ jẹ́ ká wa sọ̀rọ̀ ẹ kabaga wa sọ̀rọ̀ are you mad Tèmítọ́pẹ́ you said they help me pay pension what pension I did not even allow them to pay my pension so if you want to hear that I am paying my own pension myself they are not paying my pension so you can you can check them out and ask them àbórí ẹ burú ni èmi ti ráwọ èèyàn nílùú tó yẹ pé wọn máa fún wọn níwèé ẹ máa gbọ́ o wọn á tún fún wọn condition wọn ní account àwọn ni kò fowó sí o wọn ní gbogbo àwọn tó lòwe mi pátá eh, account tí mo ní gbà yẹn kí n tó ní immigration problem account tí mo ní gbà yẹn account tí mo ní nínú ìgbà yẹn kò ṣe fraud o mo níwèé ni o mo níwèé ni o ṣe ń gbọ́ mi account tí mo ní gbà yẹn because mi ìfẹ́ yẹ kọ́ mọ́dà pọ̀ má sì mi ìfẹ́ yẹ kó yẹ pé wọ́n máa sanwó síbẹ̀ nǹkan kan á ṣẹlẹ̀ màá sọ pé à mo yáwó yẹn ni o àbí àbí direct debit ló mówó o gbogbo ni mo ṣí account fún tí mo mú àkáàdì lé lọ́wọ́ àwọn pípù yà á tún ní kẹ́ lòwe wọn wọ́n á tún ní kẹ́ lo account àwọn kan máa sanwó sí wọ́n á tún sanwó ẹni tó ṣiṣẹ́ tó sanwó sàkáǹtì yẹn ìnira ló máa fi gbowó yẹn ó lè jẹ́ wọ́n san one thousand sí ó lè kọ́kọ́ gba five hundred ó lè kọ́kọ́ gba five hundred kó sọ pé owó òwe tó ń lò tó bá tún gbà yẹn tán one thousand tó tún kù tó ti jẹ kókó fẹ́ni ẹlẹ́ni ó tún lè kó five hundred fún kó sọ pé ẹ nǹkan kan ṣẹlẹ̀ ni o òun á dá padà fún tí yẹn bá sọ̀rọ̀ jù á gbàwé lọ́wọ́ ẹ̀ ẹ lọ́wọ́ gbogbo àwọn tó hùwà burúkú bẹ́ẹ̀ yẹn wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbégbà ojú kan ló wà bí omi adágún nílùú òyìnbó ìlú òyìnbó ló ń lò wọn àwọn òlòlú òyìnbó am I communicating Facebook love and like ẹ wá wo woman yìí ó wá fi lé rẹ́ǹtì fún yàn ó gba five hundred pounds per just one room ó fún wọn ní condition wọn ò lè tan heater ẹ wo Tèmítọ́pẹ́ I will I will insult you billion times it is not deducted automatically go and confirm If you don't want your pension to be deducted, they will not deduct it. I'm telling you for free now. If you don't want it to be deducted, Mom, I want not in Louis Dada. Don't they? to someone come deducting pension. No. I'm not talking about government pension. I'm talking about private companies now. Government pension, fine, Oh máa gbà yẹn. Àfàwọn tí ò bá ṣiṣẹ́, àwọn tí ò bá ṣiṣẹ́ gan gbà yẹn, owó wọn But what about bá ń ṣiṣẹ́, wàá government pension passe passe. Yes, you have the right to tell them your pension should not be deducted i know it is deducted automatically but tó bá ti deducted lẹ́ẹ̀kan tó bá tó bá fẹ́ con deducted one. ní deducted yes so when lè máa gbọ́ pé àwọn èèyàn relocate sí nàìjíríà padà àwọn ìyá pensioner yẹn wọ́n ń gbowó bíi méjì wọ́n government pension government wọ́n dẹ̀ ń gba pension iṣẹ́ tán ṣe ẹlòmíì tó wà lẹ́kọ̀ọ́ sin to relocate To to relocate ṣe ń gbọ́ mi ẹlòmíì gba two thousand lóṣù yes for pension because wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ ni torí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn tó ń jẹ adúró nílùú I want tó I want. sorry àwọn tí ò ṣiṣẹ́ peanut ni pension wọn at the end of the year tó bá fẹ́ sinmi peanut ni èmi mọ́mì kan tó lọ sí nàìjà over two thousand ló ń gbà pension ẹjọ́ kí náà fẹ́ fi ṣe mọ́mì tó ti over seventy torí ọ̀nà ṣe máa sọ pé kẹ́ ṣiṣẹ́ ẹ̀yin tẹ jókòó sí tẹ kàn ń bímọ jọ tẹ fi kan ṣe kan tẹ kàn ń bímọ bímọ tẹ sọ pé ẹ ní ṣiṣẹ́ o owó owó táwọn bàbá yín san fáwọn British tán wá colonize yín owó yẹn lẹ̀ ń gbà padà ṣé nǹkan tí mo sọ yìí ẹ jẹ́ ká máa sọ lọ. now obìnrin yìí gba five hundred pound lọ́wọ́ lady yìí òun ló máa sàsìkò tán máa tán gas nínú òtútù burúkú yìí òun ló máa san àsìkò tán Facebook love and life òun ló máa san àsìkò tán máa tán gas òun ló máa sọ àsìkò tán máa tọ́ná wọn ò lè lómi jù kò lè wẹ̀ lẹ́ẹ̀mejì kò lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rules and regulation tún wọnú ọ̀rọ̀ yẹn ṣe ń gbọ́ mi ọkọ lady ìwà dé orí pọkọ àtìyàwó ni wọn ọmọ wọn ìwà naija ọkọ lady ìwà dé ṣe mọ̀ pé woman yóò gbà pé kí ọkọ yẹn bá wọn máa sùn sínú ilé Ọlọ́run tó yọ lady yẹn ni pé night ni woman yẹn ń ṣe night ló ń ṣe tó bá ti lọ woman ọkọ lady yẹn ọkọ àtìyàwó ni wọn o ọkọ lady yẹn á wá ya á wá sínú ilé á sùn woman yìí máa ń dé ní eight o'clock eight to eight ló máa ń ṣe lady yìí sọ pé by seven ọkọ òun á ti sáré wẹ̀ á wọṣọ á wá máa rìn kiri town center á máa rìn kiri gbogbo títì gbogbo títì Manchester ẹjọ́ èyí tẹ̀ ń wò mí ṣé wà bẹ́ẹ̀ yẹn dáa ilé tó jẹ́ pé gbogbo owó tó gbà lọ́wọ́ èèyàn kan òun ló fi ń san gbogbo wọlé tó tún gba change mbẹ ẹ jọ ṣé wà yẹn da báwo ni mo ṣe mọ̀ lédi yẹn wá bá mi pé òun wálé ni ṣé wà bẹ́ẹ̀ yẹn da ká máa ṣe fúnra wa ó gba five hundred lọ́wọ́ ẹni nínú kòsíkòsí ọkọ ẹdẹ èdè oní kò lè sunulé ṣé tó bá jẹ́ ọkọ ti ẹni ò ní jẹ́ kó sunulé ẹ jọ kí ló fẹ́ ṣe pátápátá wàá sọ fún wọn pé wọ́n lè fi fifty pound kówó lé yẹn o bí àwọn méjì ti ń lo ná àwọn méjì ti ń lo omi ọkọ lédi yẹn ó máa ti bọ́ síta láago méje nine o'clock ló bá tó padà sínú ilé ó kàn máa rìn kiri títì ni tó bá rìn títì á lọ jókòó sínú McDonald's tó bá rìn títì á wọnú ṣọ́ọ̀bù á máa rìn kiri ọjọ́ wo ló fẹ́ ṣe lé ìdá ẹ jọ gbogbo èyí tẹ́ ń ṣe báyìí tẹ́ bá ń wò mí ẹ bá ṣe báyìí ẹni tó ẹni tó ṣoore fún lè ní ó lè padà wá jẹ́ ẹni tó máa help ẹ lọ́la ẹni tó ṣoore fún lè ní tẹ́ máa sọ tọ́ bá dẹ̀ máa sọ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mo ti help rí tán tí kò gbè mí gbàgbé ẹ̀ kò sẹ́ni tó ẹ̀bùn náà tó gbè ṣùgbọ́n ọjọ́ kan àjọ lẹ̀ ń dá ẹ máa kó àjọ yẹn àjọ lẹ̀ ń dá mi mọ́ báwọn èèyàn ṣe ní conscience láyè àwọn èèyàn ti bú jù àgàgà àwọn Nigerians wọ́n ti wicked jù they are so wicked ṣé kí wọ́n ṣọ́ọ̀kì yín ṣàbẹ̀ pé woman yìí tó tí ò gba lady yẹn láyè dúdú ẹgbẹ́ ọmọ nàìjà ẹgbẹ́ ẹ̀ ṣe wá mọ̀ nǹkan tó ṣe ṣé mo sọ fún pé fi lérẹ̀ǹtì fún òyìnbó kan náà ẹni yòó ń ṣòyìnbó gangan bí àwọn ọmọ Vigo yẹn ni but òyìnbó ni ṣáà pé gbogbo nǹkan tí ò tọlọrẹ́tì lọ́wọ́ lady nàìjíríà yẹn ó de tọlọrẹ́tì ẹ̀ pẹ̀lú ọmọ òyìnbó yẹn ó tọlọrẹ́tì ẹ̀ pẹ̀lú lady ẹ̀ sọ pé lady ẹ̀ máa ń gbọ́kùnrin wá ó máa ń gbàlejò ó tún sọ pé lady yóò lè gbàlejò ó ná ọmọ òyìnbó yẹn máa gbàlejò ó máa gbọ́kùnrin wá woman yóò ní ní lára ó dẹ̀ ní nàìjà ẹgbẹ́ ẹ̀ lára ó dẹ̀ ní nàìjà ẹgbẹ́ ẹ̀ lára ẹ mo máa sọ kíní kan gbogbo àwọn tó ṣe gbogbo àwọn tó ṣe cos tán wá sílùú yìí wọn ṣe tálíkà ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́nu wọn kì í ṣe tálíkà ẹ tó lè kó ten twenty million thirty million sílẹ̀ tó fi kó fámìlì wọnú bíbá yìí wọn ṣe tálíkà o wọn kì í ṣe tálíkà so ẹ treat wọn mo dẹ̀ mọ̀ pé many of you ẹ̀yin tẹ́ ń wò mí àgàgà ẹ̀yin tẹ́ ń fi lé ìsọnù rent àtẹ̀yìn tẹ́ ṣe cos náà tẹ bá ti wá ní wọn lára tán tó ti débí wọn ò rí lẹ́sùn wọn ò rí ṣẹ́ṣẹ́ àìmọye wọn mo ti sọ fún yín rí wọn máa dúró sẹ́nu ọ̀nà supermarket ni aunty please i need some food tí bá ti wojú wọn báyìí wọn dẹ̀ máa ń mọ̀ wá àwa máa wá ń bá o mi mọ̀ bí ọlọ́run bá wọn funfun o wọn lọ bá wọn funfun náà wọn máa dúró síwájú supermarket ni tọ́nà máa tọrọ ìbá tí bá ní màá wọlé màá rà fún wọn màá kó fún wọn ẹ mú wọn wá bí tán ẹ gbowó lọ́wọ́ wọn ẹ sort wọn out ẹ tún máa dẹ́rù bà wọ́n pé ẹ máa pe ilé ńlá fún wọn ṣòfin pé ògbówó ẹ o tún pe ilé ńlá fún wọn tún dá padà sílé ṣògbọ́n kó ẹ máa balẹ̀ ni ìyà tí many people ń jẹ lẹ́ni ìyà ìyà nǹkan tẹ́ ti ṣe ni ìyà nǹkan tẹ́ ti ṣe ni nàìjà ẹgbẹ́ ò ní lára sorry òyìnbó ìtòkẹ́ ni ẹjọ́ òyìnbó ò ní lára ó wá ní nàìjà ẹgbẹ́ lára o lè dé nàìjíríà lọ́la kó wà stranded now kí ló dé ta ṣe wicked by, kí ló dé ta ṣe wicked by. ẹ wo lédi kan dèlú yìí ìgbà tí bàbá yẹn máa mú dèlú yìí òun àtàwọn àwọn Malawians àwọn àwọn Zimbabweans ó dàbí àwọn Zimbabwe yẹn ní iṣẹ́ ń bí ẹ jẹ́ kí n dẹ̀ sọ fún yín o ṣẹ́rí many of àwọn Naija tó wá mú yín yẹn many of them are a third party ṣé ń gbọ́ mi ìkọ́ṣẹlẹ̀ tó ti ẹ̀gbẹ́jọ́ yẹn wá fún mi but mí dà pé mi àti gẹ́ọ̀ yẹn Ati níbi misunderstanding tẹ́lẹ̀ mo wò pé tí n bá ṣe wọ́n sọ pé misunderstanding tí mo fi ṣe ni lady yẹn o kò ní cos o kírìmù ló ń tà kírìmù ló ń tà kò ní iléeṣẹ́ kí o bọ̀bọ́ kan wá wà ìyẹn wà London ìyẹn ló wá jẹ́ third party ìyẹn ló gba gbogbo owó àwọn èèyàn tó sọ pé mo ní kírìmù yìí ó máa bá wọn gba cos ẹ máa bá mi love and like wọ́n gbẹ́jọ́ yẹn wá ń gbà lady yẹn dúró sí mi lọ́rùn ó sunkún sunkún mo ní mo ní dá because tí bá bọ̀tà ṣe wọ́n á sọ pé bóyá misunderstanding to ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni ṣé nǹkan tí mo sọ yẹ yín many of àwọn tó ń gba owó third party ni wọ́n ẹ jẹ́ kí n Baba bọ̀bọ́ yẹn Zimbabwe yẹn Zimbabwe ló ní care company yẹn Baba yẹn kàn mọ Zimbabwe ó dẹ̀ sọ pé òun máa lọ kó àwọn èèyàn wá ní Nàìjíríà ó dẹ̀ kóyọ̀dé títí di èní wọn ò tí ì fáwọn girls àwọn ladies iṣẹ́ wọn ò tí ì fáwọn ladies iṣẹ́ ojoojúmọ́ lọmọbìnrin yìí ń pè mí kí n jọ kí n ṣàánú òun ọdún tí ń lọ àwọn ò ní nǹkankan àwọn ò ṣe nǹkankan ẹjọ ṣó da bẹ́ẹ̀ ẹjẹ máa mọ̀ọ́mọ̀ gba hard end money àwọn people yìí in the pretense pé ẹ fẹ́ mú wọn wá in the pretense pé ẹ fẹ́ mú wọn wá ẹjẹ máa ṣe yánmayànma ẹjẹ ń sùn ẹjẹ ń jí ẹ̀ẹ́dẹ̀ ru ọjọ́ ọjọ́ àti sùn yín ẹ̀ẹ́dẹ̀ rí pé ìlágùn ẹni ló kó fún yín kò tún tó kọ́ mú wọn débi kọ́ má bá wọn wáṣẹ́ mo bọ́ síta láti wá sọ fún gbogbo yín lẹ́yìn ẹ̀yin tẹ́ wà ní condition yín ẹ̀yin tẹ́ wà ní situation yín ẹ má jẹ́ kán halẹ̀ mọ́ káyọ̀dé yín i'm telling you now ẹ má jẹ́ kán halẹ̀ mọ́ káyọ̀dé yín because eventually tẹ́ bá ń sá kiri ẹ jẹ́ kí n já yín sínsìn every match ló máa ń ṣe òfin tuntun march tá sorry every march in the end of the year wa march to march ní year wa be bí Could have been nàìjíríà tó jẹ́ pé january to december march to march ni from april first wọ́n máa gbé òfin mi wọlé ẹ jẹ́ jẹ́ kí n sọ fún yín lára òfin yẹn sórí to tó wá sílùú pẹ̀lú cos tó ti ríṣẹ́ up till now tó ti tax tó ti ṣe nǹkan let me just bust your bubble now tó bá fẹ́ rí ní oh my, wọ́n máa ní kó wá wọ́n ti ń gbé àwọn èèyàn padà sílé o so tó bá sọ pé òun bo wèrè kan tó mú ẹ wá sílùú tó ní ẹ lára tó ò ríṣẹ́ ṣe ó máa pàpà gbé ẹ padà sílé ni because ó ti wà nínú record ipò wà nílùú àwọn òde ní kankan láti lose ẹ jẹ́ kí n sọ fún yín sìn ó máa ọmọ yẹn ó rope yín ni i'm telling you now so tó bá rẹ́nìkan tó ń sọ fún ẹ pé tó bá lọ sọ ó máa gba ìgbé ẹ padà sékòó ẹ jẹ́ kí n sọ fún yín fine mo mọ̀ ẹ́ pé kò sí nǹkan tó fẹ́ padà lọ bá mọ́ ṣé ń gbọ́ mi but ó bẹ́tà kẹ́ fẹ́ jó òun náà sùn kó gba certificate òun náà kó má tún lu àwọn míì jìbìtì kíní ti wà for years àwọn India ní í ṣe àwọn Asia ní í ṣe àwọn African country kéékèèké ń ṣe ìgbà tó bọ́ sí ti Nàìjíríà ní gbogbo ẹ̀dín yánpọnyánrin ṣan fi ṣe wá ni àwa wítọ̀ ẹ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò dáa gọ́ọ̀mẹ̀ntì ò dáa àwa gangan ni gọ́ọ̀mẹ̀ntì kí ni ìwà tiẹ̀ sọmọ làkejì ẹ ẹ wò wà tí mo sọ pé obìnrin ìwù ń sìn ṣé kò ń ṣe búlì irú wọn ló máa bọ́ síta lọ́la tó máa sọ pé lágbájá ìṣèbùlì lágbájá ìṣèbùlì ṣé wà tá à ń wù fúra wa gan ṣé kò ju wà kíyàn pààyàn lọ ṣé kò ju ìwà kíyàn pààyàn lọ ṣe rántí pé wọn ò bí èmi sílùú yìí wọn ò dẹ̀ bí wọn tó ń ṣèkà yìí because àwọn ọmọ ìlú yìí ò ń ṣèkà tẹ bá ti rí ẹni tó ń ṣe àwọn ìkà yìí àtọ̀hún rìn wá ni ọwọ́ èèyàn kan làwa náà dé sí ìgbà tá a dé lu yìí bàbá mi ò nílé ìlú yìí màmá mi ò nílé ìlú yìí ọwọ́ èèyàn kan mo dé sí nǹkan kan ti máa ń rò nìyẹn tí n bá ń ṣe oore pé èèyàn tó dé tí oníwèé fi ṣiṣẹ́ èèyàn tó dé tó ní ìdí ẹ̀ ẹ lọ bí àwọn tó mọ̀ mí àfi tó bá fẹ́ pa wọ́n wá sọ fún yín ìgbà tí mo dé lu yìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dé mo máa sìn wọ́n débi tẹ́rù òtí níbà wọn ni èyí tó bá fẹ́ fi ọmọ sí skul gan màá dóyá nìṣó ń bẹ̀ báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa ṣe mo dẹ̀ dúpẹ́ fọlọ́run lẹ́ni bó tẹ̀ jẹ́ pé wọ́n fi bí ṣú mi ni ìyẹn ò sọ pé kí n stop láti máa ṣoore I keep on telling you wọ́n ń government pension government wọ́n dẹ̀ gba pension iṣẹ́ tán ṣe. ẹ dẹ̀ rí pé ìlágùn ẹni ló kó fún yín lù ẹ ní wọ́n lára àníkọ́ tiẹ̀ sọ fún lédì yẹn ni ó ní òun ó gba lédì yẹn sílé o ó ń gbowó lọ́wọ́ o ó ń gbowó yàrá kan tó fún o ó tún wá sọ fún pé òun ṣe dé lédì yẹn rí iṣẹ́ ṣẹmọ ẹni iṣẹ́ ni lédì yẹn wá ó ní ẹ iṣẹ́ tí lady yẹn gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ fi kó kó jẹ́ iṣẹ́ tó lè bá máa jókòó ti ọmọ wèrè tó sọ pé kó máa bóun jókòó ti ọmọ yìí o bàbá ọmọ ẹ wà láyé o wọn kàn sí mọ́ o ìyẹn ìyẹn wà mí tó wà o ó lè kó ọmọ lọ fún o just because ẹni ìwà gbalé lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ṣó dà bẹ́ẹ̀ tí o ṣe pọ̀ fẹ́lẹ́ gbalé fún wọn ẹ̀ tún máa fún wọn condition ṣó dà bẹ́ẹ̀ it doesn't matter fún mi Adénìkẹ́ I have said it I'm not giving any too much Let them cut this and go and give it to them. I've paid my dues. At the end of the day, gbogbo re mo ṣe inú ẹ jẹ́ kí n sọ fún yín. Èmi rò bí mo ṣọ̀rẹ́ ńgbà yẹn ni, ṣé mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ delu ni mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbàwé mi ni, ṣé ń gbọ́ mi. At the end of the day, ìgbà tọ́n máa ní kí n sọ tax lóòótọ́. Tax over forty something thousand ló ní kí n dá padà. Ṣé ń gbọ́ mi. A lọ sí court ni mo dẹ̀ sọ fún court, ó mi lọ sí court. Mo dẹ̀ sọ fún court pé mo ti jẹ̀yà ẹ̀, mo ti ṣe so at the end of the day mi fi pore ni mo ń ṣe citizen mi because mo lowo ti mo fe fun. wọn ṣé nǹkan tí mo sọ yé yín so don't come on my chat to tell me i'm giving out information do you think i'm stupid like you i'm not giving any information mo ti pay dues mi ẹ̀yin tẹ́ bá wo mí i love and like gbogbo àwọn tó ń wò mí tó ti follow mi ti pẹ́ wọ́n máa so fun yin. wọ́n máa so fun yin, gbogbo story ti mo ń sọ yìí ojoojúmọ́ ni máa ń sọ story mi lèmi máa fi ń ṣe example fáwọn èèyàn mo sọ fún pé for almost five years ìgbà tí wàhálà yẹn dé wàhálà yẹn eventually dé ṣé mo sọ fún yín wọ́n revoke ìwé mi nílùú yìí ọdún márùn-ún ni mo fi ṣiṣẹ́ God bless you ọmọṣaléwá now. my lovely sister she lives in Manchester she said they lie on you in Manchester report to home office thank you sister ọtí kú àwọn ẹlẹ́rìí mi nìyẹn ṣé kan tí mo sọ yẹ yín ibi for four almost five four months and four years and eleven months tí mo fi ṣiṣẹ́ lùi ṣé kí n ṣọ́ọ̀kì yín lẹ́ni mi ì ṣojú o tẹ́ bá gbọ́ kọ́ ní bj ṣojú ẹnì kan fún yín lẹ́fídẹ́ǹsì èmi ò ṣojú mo ṣiṣẹ́ gbogbo ṣẹ́ ìjọ tí mo ti débi mo ti ṣiṣẹ́ mo sọ fún yín alájà kówó pé kówó lé ló ń pè mí alájà kówó pé kówó lé kò síṣẹ́ tí mo lè ṣe mo máa sọ kíní kan there is dignity in labour torí ẹ̀ ò ní rí mi kí n fẹ́ nu tẹ́ńbẹ́lẹ̀ iṣẹ́ oníṣẹ́ i don't do it gbogbo ìtàn sọ pé ẹ screening ló ń ṣe kíní kan ló ń ṣe ó ṣàmówó wọlé ẹni tó jalè ló bọmọ àbí kan tí mo sọ yẹ yín four four four years eleven months lọ fi six ìwé mi nílùú yìí wọn revoke ẹni mo ṣiṣẹ́ kò dẹ́ ṣe pé àwọn tó lówó mi yìí o wọ́n ṣe mọ̀ wọ́n ti revoke ìwé sọ àwọn náà tiẹ̀ lè ṣiṣẹ́ náà but kí ni mo fẹ́ sọ igi dá ẹyẹ fò ni but mo ò dẹ̀ ti torí ẹ̀ sọ pé sẹ́ ìtorí mo ò ṣiṣẹ́ táwọn dẹ̀ tún ti ń ṣiṣẹ́ ìmí ni wọ́n gbàwé gan mi sọ pé torí ẹ̀ wọn ò ní kí n gba ten kọ́bọ̀ mi dẹ̀ ti torí ẹ̀ bínú sí wọn ṣùgbọ́n ṣé kí n ṣọ́ọ̀kì yín mo sọ fún yín pé oore lóore máa ń wọ́tọ̀ ṣàmì pé four years and eleven months tí mo fi ṣiṣẹ́ nílùú yẹn ṣé kí n ṣọ́ọ̀kì yín ìgbà yẹn gan ni mo wá ní nǹkan jù ní nínú ìlú nǹkan tí mo wà fọ́ọ̀dì gan nígbà tí mò ń ṣiṣẹ́ ìtọ́jú ẹ̀lọ́ṣẹ́ máa ń sọ pé more money more problem wọn ò tún fún mi ní benefit o wọ́n sọ fún mi ní pé mi mi mi ẹ̀tájú sí benefit because wọ́n ti revoke ìwé mi mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ dúpẹ́ fàbúrò mi mo dúpẹ́ fọlọ́run ogun yẹn pọ̀ ngbà ẹ̀ tó ẹ̀ máa ń sọ fún gbogbo yín pé ẹ mọ story mi ojú tèmi gan ti rí nílùú nínú ìlú ojú mi ti rí ṣebí àǹtí ọmọṣaléwá ló ń sọ sí yẹn we used to live in Manchester together before she relocated to London she relocated to London she's my witness mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ comfortability èèyàn ni máa ń wá láyé yìí àgàgà tí n bá rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ délùú mo sọ fún yín náà mo pàdé ọmọ kan níbi tí mo ti lọ ṣe training níbi iṣẹ́ mi mo sọ fún yín náà mi mọ̀ rí náà mi mọ̀ ọmọ yẹn rí mo kàn rí nàìjíríà ni ó tẹ̀ yìí ń gbójú sókè ó ń ṣakọ èmi dẹ̀ létí bá ti ráwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ nàìjíríà mo máa fa àwọn mọ́ra ni mo wá bí mo ní ṣọ́ṣẹ̀ṣẹ̀ dé ni ó ní yẹn but òun wá jẹ́ student student lòun ibi ta ti ń sọ̀rọ̀ mo ṣáà sọ̀rọ̀ fún mo gbé délé ń yẹn mo tún bí ìgbà tí ma fi ja mo níbo ló ń gbé ibi tó ń gbé bíi ten minutes sílé mi mo ní tàbá lọ́njọ́ kejì mo ní màá gbé ẹ kó dúró sílé mo lọ gbé lẹ́nà ṣé mo mọ̀ rí ni ìgbà tí ma fi ja lọ́sànjọ́ kejì ẹ máa gbọ́ o mo rí pé ìgbà tó ń lo fóònù fóònù ẹ ti fọ́ ẹ máa gbọ́ o fóònù ọmọ yẹn ti fọ́ bó ṣe ìpò ń tẹ fóònù yẹn mo ní fóònù yìí máa ṣe é léṣe fóònù yìí ti fọ́ ó máa gún ẹ lọ́wọ́ ó lóun ò lówó bóun ò ní fóònù mo ní òkè máa fọ́ ẹ́ fóònù mo dẹ̀ ní Samsung kan tó ti pẹ́ lọ́wọ́ mi nulẹ̀ yìí mo fún Samsung yẹn mo fún ní bátìrì ẹ̀ àárọ̀ ọjọ́ kejì bí n ṣe rí bó ṣe ń wọlé báyìí mo ṣe fún ní Samsung yẹn ó wò mí báyìí ó pe mọ́mì ẹ̀ ni mọ́mì ẹ̀ sunkún ni mo wá sọ fún mo ní òòlògùn fún mi o mo ní mo mú eré o màmá ẹ ti ṣoore síbì kan ni eré ẹ ló ń jẹ mo fún fóònù yẹn máa gbọ́ o adélé ìgbà tá tún délé ìgbà tá débi iṣẹ́ àṣe training mo tún gbé ìgbà tí máa gbé dé ibi tó ma ti bọ́lẹ̀ odindi student mo sọ fún pé gbogbo àwọn tó wá sílùú yìí as student as um, mm, cos wọn ṣe tálíkà o ẹ tó bá lè cover ten million twenty million sílẹ̀ tó fi wá sílùú kan ẹ má fojú tẹ́ńbẹ́lẹ́ wọn wọn ń ṣe olóhùn wọn ń ṣe olóhùn rárá ìgbà tó wọn máa fi bọ́lẹ̀ mo rí pé báàgì tó gbé òjò dé ẹ̀rọ báàgì tó gbé ẹ máa wọn báàgì aláṣọ yẹn ni ẹ máa lọ́ọ̀bà láì kẹjọ báàgì aláṣọ ló gbé mo pé padà mo ní kí n tó gbégu báàgì ṣé ń gbọ́ mi ó ní báàgì tóun ní nìyẹn pé òun ò lòun ò lè afford báàgì for now mo náà kì í má wọrí ìjọ kejì tí mo fẹ́ lọ gbé pé ká because training yẹn was five days ìjọ kejì tí mo fẹ́ lọ gbé mo ní báàgì ńlẹ̀ kò ń ṣe designer but ẹ mọ̀ bí àwọn Zara àwọn normal bag tí èèyàn máa kàn ń gbé lọ síbi iṣẹ́ lálálẹ́ yẹn mo dẹ̀ máa ń rà wọ́n sílé náà ipe bí amòlè réyàn lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ fún mo ní màbá mú bag wájọ́ kejì Zara wà ní bag yẹn very beautiful bag ó dẹ̀ wà handy ó lè kówé sí ìgbà tí màá ríjọ́ kejì mo gbé bag yẹn fún kò believe ẹ̀ ọmọ yìí kékékéké mo ní kó má ké mo fẹ́ lè máa sọ pé mo fẹ́ máa gbóúnjẹ wá fún gan because òun náà ó scott pẹ̀lẹ́yàn ni mo máa sọ kinní kan ṣe ń gbọ́ mi ṣorí má ṣoore fólówó because olówó ti débi tó fẹ́ dé ṣorí ẹ tí ò help ẹ má dẹ̀ fìyà jẹ because o ti mo ibi tó máa dé nǹkan tó wà lọ́kàn nǹkan tí máa ń ní lọ́kàn nìyẹn tí n bá rí olówó sìn ẹ rí pé mo máa àdọ́ àwọn tí ò ní gan ju àwọn tó i don't worship money mo máa àdọ́ àwọn tí oni ní ju àwọn tó ní lo because ṣẹ́rẹ́ tó ni yẹn Ati mo capacity ẹ̀ ṣọ́ra ẹ tí ò ní yẹn ni kò má fi ṣeré because o mo ibi to máa dé lọ́la am I communicating o mo ibi to máa dé lọ́la o mo ibi to máa dé lọ́la ìtúrẹ́ ìlà gbọ́dọ̀ ṣe máa ṣe rere má sọ pé torí o ti ṣe rere kan rí kò gbé ẹ́ wọ́n fi bí ṣú ẹni èmi tẹ̀ ń fi bí ṣú mi ibi burúkú burúkú wọ́n fi ṣú mi àwọn tẹ́mi fìdí tí mo ṣe àwọn ló tún lọ gbẹ̀yìn fi ọ̀bẹ fi ọ̀bẹ yìí jẹ mí they stabbed me ṣé mo kú ni èmi ṣáà ni mo wà láyé lẹ́nu àìmọye àìmọye accident tó ti wa kọjá àìmọye nǹkan burúkú tó ti wa kọjá àìmọye ìlú ìbàjẹ́ tọ̀tá lù tọ́lọ́hùn ò jẹ́ kó dún ṣòro bí mímọ̀ ṣe ẹni oore tó ń ṣe ni kílítà máa nira wa lára ẹ má jẹ́ ká máa nira wa lára mo dẹ̀ sọ fẹ́yìn tẹ́ débì báyìí náà this is another scenario abẹ́ ẹ̀ gbọ́ mi lady yẹn ló gbàwé bọ̀bọ́ yẹn depend lé lórí wọ́n dẹ̀ débi ṣe ń gbọ́ mi ẹ jẹ́ kí n sọ fún yín sìn girls tẹ délùú yìí tẹ fi pé hmm, aristo wà bí kí lè má pè ná kí lè má pè kí lè má pè àwọn tó ń mo Nigeria ń ṣaṣẹ́wó lẹ́kọ̀ọ́ yẹn àwọn ọmọ nàìjíríà tó ń ṣaṣẹ́wó lẹ́kọ̀ọ́ yẹn tẹ̀rọ bí ẹnìkan wà níbi tó fẹ́ fún yín lówó ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín lẹ́nu bọ̀bọ́ girl yẹn ló girl yẹn wá depend lé bọ̀bọ́ yẹn hmm, sorry lady yẹn ló níwèé Sister Princess, she knows me. I want no matter honey bookie. You have always have a good heart. Thank you, auntie. Eléyìí ò sọ pé wá ó wá blow trumpet ń bí. Àwọn tí mo ṣàánú fún àǹtí kan ti wari rí. Mi ìmọ̀ wọ́n rí náà, àpàdé náà ni. Single parent ni wọ́n pẹ̀lú ọmọ mẹ́rin. Tí n bá dá nọ́mbà yẹn, mo máa ń ṣe oúnjẹ, máa ń ṣe kẹ́tìrà. Tí n bá dáná tó oúnjẹ bá kù, máa pààkẹ́ máa gbé lọ fún wọn. Búkì à níná bá mi mú toilet wá láti le. bá mi mú milk wá láti le. mi ní mú lọ fún ọ máa wọ ṣọ́ọ̀bù jẹ́ ten pound tẹ bá dẹ̀ ṣe shopping ten pound bíbáyìí at least ó wéètì dáadáa máa gbé lọ fún wọn. àǹtí ti wà very very okay sí náà ṣáà so mọ́ money. Ha so mọ́ mo. Boy sọ so kí n yo. oore má ṣe. ẹ jẹ́ kí n fún yín scenario kan ẹ̀yin ukọ̀pù olóṣò ni mò ń bá wí sìn ẹ̀yin ọmọ obìnrin tẹ wá síbi tẹ̀ ń wọ́n máa gbòbò lọ́wọ́ yín kò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín lady yẹn ló gba ìwé kẹmọ ẹpá wa nàìjíríà gan à ń ṣera wa tábàlẹ̀ tí ń ṣera wa gan báwo lọ ṣe fẹ́ help wa lady yìí ló gbàwé bọ̀bọ́ yẹn depend lé lórí ṣàdọ̀bẹ́ pé lady yìí dẹ̀ débí bó ṣe débí báyìí ó mì tì bọ̀bọ́ kan ṣé ń gbọ́ mi ìjọ tó máa lọ kí bọ̀bọ́ nílé ẹ má gbọ́ o ìjọ tó máa lọ kí bọ̀bọ́ nílé wọ́n gbé ẹjọ́ ìwá fún mi kí n bá wọn treat ẹ̀ náà ni o mo máa sọ fún pé many cases ló máa ń gbé wá fún mi but I choose my battle wisely kò ṣe pé tójó o àwọn kọ́kọ́ wà ṣẹmọ many of these people I don't even know them ó lè jẹ́ lára àwọn ọ̀tá mi gan ó lè jẹ́ lára àwọn tó ń ṣépè fún mi kiri mo mo dẹ̀ kí n tìtorí ìyẹn George ṣe ń gbọ́ mi ẹ̀mí mi ló máa sọ nǹkan fún mi bẹ́ẹ̀ ṣé wo mi sìn mo kàn lè pick èèyàn kan sìn kí n wọnú inbox ẹ̀ kí n sọ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ that is me you don't have to show me eye service kí tó mọ̀ pé o love me o kò dìgbà tó bá ń pè mí lójoojúmọ́ kò dìgbà tó bá ń ṣàdúrà fún mi no ọmọ ọgbọ́n ni mí ojú mi dẹ̀ ti rí now bàbá yẹn depends lórí lady yẹn àwọn tó wà yìí cos mo ń sọ yìí o ṣẹ̀mẹ̀pọ̀ lè mú wọn lè múra wọn wá so bàbá yẹn depend lórí lady yẹn lady dẹ̀ débi ọ̀lẹ́ ó lè ó ní iṣẹ́ kéékèèké kan tó yìí ń ṣe o ó wá mìtì bọ̀bọ̀ yìí ṣe ń gbọ́ mi bọ̀bọ̀ yẹn bójá òun ló ní British passport ni o bojo ó ni o ẹ gbọ́ mi sìn ẹ̀yàn ọmọ obìnrin àgàgà tẹ wá láti Nàìjíríà wọ́n máa fi British passport o ma fi gbòbóǹdì yìí ni àgàgà ìsìn yìí tí ẹ̀ ríṣẹ́ tí ẹ̀ rí COS tẹ́ pé àwọn tó fún yín COS gan wọ́n mú yín débi ẹ̀ rí COS opportunity làwọn ọkùnrin ìlú òyìnbó ń lò ń sìn wọ́n máa ní kó wá kẹ́ àwọn lé wọ́n máa British làwọn lady yìí ó lọ ó ibi tó ti lọ ń kí bọ̀bọ̀ yẹn ṣá wọ́n ní ìjọkọ̀ bọ̀bọ̀ yẹn ju parí sórí tébù ìgbà tó lọ kí ẹ mọ̀ bíi pé kíyàn jáde kíyàn dé kò kàn fi parí yẹn sórí tébù ṣé ń gbọ́ mi bí bọ̀bọ̀ ṣe fi parí sórí tébù ah bèbí yẹn ti wo pó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o òun níwèé o sorry òun ní five years tán fún o èèyàn wá depend lé lórí ṣé ń gbọ́ mi ṣàdọ̀ wípé just because ẹ jẹ́ jẹ́ kí n sọ fún ẹ̀yin tẹ́ débi bá yẹn ṣe láwọn bọ́ìsì tẹ́ ń wò yẹn ọmọ àdó yín owó tó tún lọ fi ń ṣiṣẹ́ wọn gbà lọ́wọ́ ẹ̀ wàá fọṣọ wọn wàá gbálẹ̀ inú ilé wọn ìwọ ní kọ́kọ́ ló ń dò ó kàn use ẹ̀ nẹ̀ because ó mọ̀ pé o nídìí òun so ẹ jẹ́ kó rí yín pé ṣọmọ pé gẹ́ àti gẹ́ òyìn tí bọ̀bọ̀ yìí use ẹ̀ tán as in tó ti rí pé bọ̀bọ̀ yìí tó ti wò pé ó ní british passport pé gbogbo nǹkan tó bá gbà ló máa fi fẹ́ ṣe mọ bọ̀bọ̀ tó depend lé lórí yẹn ó dẹ̀ ní kó máa lọ ó ní kó máa lọ sort ara out bọ̀bọ́ yẹn wá béèrè pé after ọdún márùn-ún táwọn bá fẹ́ gbèrò wọlé padà ńkọ́ ó ní kò sí ètò kan òun ẹ máa gbọ́ ó lóun ti lẹ́yìn tóun fe fẹ́ ẹni tó sọ pé ó fẹ́ fẹ́ tó yẹ pé ìyẹn kàn fẹ́ lo jìbìtì òbò fún ẹni ṣé bẹ́ẹ̀ lẹ́rù bi red red passport easy ni àwọn tó bá ní ẹ̀mí ọlọ́run ló kàn máa ń yànda ẹ̀ àbí àwọn tó fẹ́ fẹ́ yàn jẹ̀nuílì ẹlòmíà fẹ́ jẹ̀nuílì gan ó máa sọ ẹ̀dá síngbà ni wà á máa sin ní ìtorí ìwé tó fún yẹn wà á máa sin ní. ìbùkún olúwa ní múnílà láì fi làálà kan mo máa sọ fún yín ọlọ́run tó ṣe tiwa yìí ọlọ́run tó ṣe tàwọn tó kù á ṣe tìyín náà is a matter of time. Am I communicating? Am I communicating? Many of these guys are evil. British P, wàá sóúnjẹ fún wọn inú ṣéǹjì tó ń gbà wàá lọ rọbẹ̀ ó lè pẹ́ kó sọ pé lọ́pṣà lòún fẹ́ jẹ wàá fún un because o ti wò pé five years ẹ tó bá ti tán o ò kúkú ṣiṣẹ́ á fún ẹ̀ ń wè ẹjọ́ ẹ bá mi jí dìde ẹ jí nínú ohun ẹ̀ṣẹ̀ yín àgàgà ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe olóṣó yẹn kò sí lu òyìnbó o ò ṣe o ò jẹ ni ṣèbọ́kùnrin nàìjíríà yìí ń fún yín lówó àwọn ọkùnrin tí bíbà wọ́n máa tún gbà tọwọ́ yín ni wọ́n máa tún sọ fún yín pé àwọn ò ń jọba ẹjọ́ kejì àwọn máa sá eré kiri ìlà ìlò ìlà ìlò gbogbo ìbá ṣéǹjì tó ṣe tó fẹ́ fi mọ́mọ wá tó fẹ́ fi mọ́kọ wá wọ́n á gbà tán lọ́wọ́ ẹ̀ á wá tiẹ̀ bọ́ta wà wá sọ pé ó fẹ́ sunkún ayé tó bá sunkún òun máa pé migration. tabarẹ tó mú yín wá sílùú tí ò fún yín iṣẹ́ ẹ tètè lọ máa report wọn because tó bá dìgbà tẹ máa renew visa yín ṣe ń gbọ́ mi tó bá dìgbà tẹ máa renew visa yín tí hours tán ní kẹṣí ò bá ti pé àbí tó pé ibi iṣẹ́ yẹn tẹ́ nǹkan fi sílẹ̀ as evidence wọ́n máa dá yín padà o mò ń sọ ilé with my full chest ni o wọ́n máa gbé yín padà wọ́n máa gbé yín padà ìwọ tó yẹ pọ́dún mẹ́ta ló fi wá sílùú yìí tètè lọ wá ibi iṣẹ́ mo dẹ̀ máa sọ fún yín ẹ lọ sí àwọn ìlú kéréje kéréje yẹn wọn ò ní fún yín ládùúgbò tabarẹ́ni tó ń tàn yín ipò máa fún yín ládùúgbò wọn ò ní fún yín ládùúgbò o i'm telling you for free now tó bá fi pé mo máa já dúró ẹ mo lọ́mọ lọ́wọ́ àti wà tọ́mọ ẹ lọ́mọ àjùsẹ́kọ̀ọ́ because ìgbà tó ń bọ̀ o sọ fún wọn pé wà capable ni o sọ fún wọn pé wà olówó as a student àtẹ̀yìn tẹ jẹ́ student náà ṣàmì pé àwọn dependent yín tẹ mú wá títí tẹ two years tó bá jẹ́ tó bá dìgbà tó máa renew visa yẹn tí o ò níṣẹ́ ọ máa fi wọlé ọ máa dá dependent yẹn padà sí Nàìjíríà i'm telling you this for free now mi mọ̀ bí ó applicable sáwọn tó gba cos náà but new rules yẹn máa bẹ̀rẹ̀ ní april of 2024. so tó bá ti ń gbọ́ tán ní kó wá àbí tó bá ti mọ̀ pé ọwọ́ ò mọ́ àbí pé ò ní nǹkan tó béèrè tán ní kó because ó sọ pé ìlú gan congested wọ́n ti wo yín o nǹkan tí ìlú ìmọ̀ nìyẹn kan máa gbowó ìlú yìí ti congested nísìn so wọ́n ń wá gbogbo opportunity láti dáhùn èèyàn padà so tó o bá níṣẹ́ báyìí mo máa ń sọ fún yín ẹ lọ sáwọn ìlú kéréje kéréje yẹn kò yẹ yín àwọn outskirt ọ̀nìkẹ́ ẹ lọ síbẹ̀ ẹ lọ sáwọn care homes wọn ẹ lọ síbẹ̀ má dẹ̀ jẹ́ kọ́ lo jìbìtì fún pé mú five thousand pounds wa mú ten thousand pounds wa àwọn máa fún ẹ ń wè àwọn máa fún ẹ cos many of them máa gbá yín ni o mo ń sọ eléyìí o mo dẹ̀ gbọ́ tó ní Scotland náà ìwọ tó bá tí ì níṣẹ́ báyìí tó yìí ní tí o ẹ̀sìn ẹ̀ tó tí ì níṣẹ́ wọ́n ní Scotland yàn iṣẹ́ pọ̀ ńbẹ̀ dáadáa Scotland náà wọ́n sọ pé iṣẹ́ pọ̀ ńbẹ̀ dáadáa so ìwọ tó bá tí ilé náà dẹ̀ wà ńbẹ̀ kò tí wà congested bí Manchester bí London bí Liverpool ṣé nǹkan tí mo sọ yé yín but many of you ẹ fẹ́ gbé London ẹ fẹ́ gbé Manchester Room was not built in a day ìgbà tẹ́mi dé lu yìí àbí kò yé yín ìgbà tèmi dèlú yìí oko lẹ ma pe Manchester but Manchester ló wá ti di after London òun ni second ní city UK nsìn lẹ́yìn London òun ni second so má sọ pé ẹ eh, outside kan òyìnbó kan ò sí mbẹ ó dry jù Josh ṣé fàájì ló wá ṣe ní bíbá yìí ṣé fàájì lè wá ṣe ni I'm telling you now tó bá rí ẹni tó gbé ẹ wá tó ti gba gbogbo owó lọ́wọ́ ẹ tó wá débi ẹ máa gbọ́ nǹkan tó tún máa ń sọ ẹ máa gbọ́ nǹkan tó máa ń sọ àwọn tó bá mú ọ wá yẹn o wá ní o tiẹ̀ dúpẹ́ pé o ti débi ná o tiẹ̀ dúpẹ́ pé o ti débi ná ṣé wọ́n ní Durham náà wọ́n níṣẹ́ wà ń bẹ̀ ṣe ń gbọ́ wọ́n ní Durham kò síṣẹ́ ń Birmingham kò síṣẹ́ ń gbogbo bẹ̀yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní Durham ẹ̀yin tẹ̀ ń gbọ́ mí sìn Durham wọ́n níṣẹ́ wà ń bẹ̀ náà ẹ̀hẹ́ wọ́n ní ṣẹ́wà Scotland ṣé ń gbọ́ mi because ọdún yìí máa tó pé ẹ máa tó renew ẹ mọ̀ pé tí bá mú anything máa bọ́ta ok wọ́n ní Birmingham is second largest city so after Birmingham is Manchester ok good ok exactly ọlọ́runwájú Dayọ̀ Manchester was, was so dry twenty years ago fifteen years ago ṣẹ́rí ibi tí Manchester tó dry èdè tó jẹ́ oko déngbà yẹn tó bá mú tó bá mú pépà lásán kó sọ pé ó fẹ́ lọ ó fẹ́ lọ fi o fẹ́ lọ fi rẹ́gísítà fún iṣẹ́ wọn á fún iṣẹ́ ṣe ń gbọ́ wọ́n ní Durham da ẹ̀yin tẹ́ ń wò mí because ará oko illiterate ará oko lẹ́lòmíì tó bá sọ pé Durham bẹ́ẹ̀ yẹn ó lè ní kó ṣe UK ṣe ń gbọ́ wọ́n ní Durham wọ́n ní ṣẹ́wà ń ó dẹ̀ wà peaceful ilé ibẹ̀ ò dẹ̀ tí wọ́n oníṣẹ́ wà ní Edinburgh náà ṣé nǹkan tí mo sọ yẹ yín because ẹ lè ná gbogbo owó yẹn kó wá di ìparí kó wá di time because wọ́n ní rẹ́kọ̀dì o ìwọ tó wò mí lọ́sàn-án tó bá fi pé wọ́n ní rẹ́kọ̀dì wọ́n ní rẹ́kọ̀dì wọ́n ní rẹ́kọ̀dì iye hours tó ń ṣe ìwọ student náà tó dẹ̀ jẹ́ student tó ní kó ṣe twenty hours tó ń ṣe more than twenty hours wọ́n ní rẹ́kọ̀dì àìmọye èèyàn tó ti dá padà sílé ẹ níta gbogbo nǹkan ní kẹtí wá débi kọ́ tí wá dá yín padà o ẹ ní rogun wàhálà o ẹ ní rogun ìdààmú o èmi ò mẹ́ni tó ń fúnyàn sí os o. So wọ́n ní Derbyshire náà ṣe tiri. rí wọ́n ti ń kọ́sìn ṣe ń gbọ́ wọ́n ní yàrá ní Edinburgh wọ́n ní three hundred pounds ni ṣé mo sọ fún yín pé àwọn obìnrin ò tí wọ́n Derbyshire wọ́n nílé wà ń bẹ̀ ẹ̀yin tẹ̀ wà tẹ̀kọ̀ ń rìn gbèrègbèrè kiri it is not compulsory you stay in the city mo sọ fún yín ibi tẹ́mi wà yìí ó develop mọ́ wa lójú ni tiri. Pelula sọ pé I have not been working for two months now Pelula go to Derbyshire go to Edinburgh Go to Scotland. Don't say you want to stay in the city. City here go ẹ lè lákòójọ. Owó ilé wọn gbogbo ẹ̀ wọ́n ń bẹ̀. Tẹ́ bá máa fi ṣe one thousand pounds. Gbogbo take home yìí lè má ju twenty pounds lọ lóṣù. Báwo lẹ ṣe ń live? Báwo lẹ ṣe ń survive? Abi kan tí mo sọ yé yín. Because to bá fi professor. fẹ́ sá, ó lè sá o. Tó bá fi ipò ìmọ̀ sá, tó bá ti tó tẹ̀ ìmọ̀ wo ayé àtijọ́ ló ń sá ló ń ríwèé gbà ń lu yìí o lọ bí àwọn tó bá sáǹsìn o ò lè rí ṣẹ́ṣe kò sẹ́ tó máa fún ẹníwèé kó fi ṣẹ́ mọ́ wọ́n ní iṣẹ́ wà ní Newcastle ṣe ń gbọ́ wọ́n nílé chip ní Newcastle náà o ò lè sáǹlù yẹn jẹ́ kí n sọ fún yín ṣẹ́rí ayé àtijọ́ náà máa sọ pé immigration wa wọ́n wọ́n sá lọ ẹ̀ tó bá wá ṣe ń gbọ́ ọ́n ní ewu mi London is eight hundred pounds my sister a mi in London ọ́n ní Tonbridge náà ṣe ń gbọ́ kẹlọ ẹ ṣí ẹ ṣó yìí kẹ ṣí ẹ sáwọn family yìí ọ́n ní Tonbridge náà iṣẹ́ àtìlé wà ń because i'm sourcing London mo fẹ́ gbé fàájì wà London ẹ gbọ́ Manchester is too boring mo kàn máa ń wò wọ́n ni ṣé party ló wá ṣe nílùú yìí àbí iṣẹ́ ló wá ṣe ònà wá fún greener pasture mo ti sọ fún yín gbogbo party after party tẹ́ ń ṣe ní Nàìjíríà yẹn kò àfẹ́ kò kò ṣẹlẹ̀ ń bíbáyìí tó bá rẹ́ nìkan pé ó ń lo pati lójoojúmọ́ ó lè ti fa iṣẹ́ thirty hours a day kó torí ní pati yẹn àbí nǹkan tí mo sọ no ṣẹ̀rí wọ́n ní yàrá ní Huddersfield wọ́n ní still five hundred pound Nottingham no it doesn't have to be this in the city ẹ̀yin lè máa ṣe lè máa make ẹ̀ comfortable fúnra yín wọ́n ní Dundee náà ẹ̀yin lè máa make ẹ̀ comfortable fúnra yín lè máa gbégbé ìgbé ayé àlàáfíà. God bless you tẹ́ bá fẹ́ padà sí London tẹ́ bá ti settle down ẹ lè padà lọ ẹ lè padà lọ but oyin struggle oyin struggle ṣe ń gbọ́ wọn ní Colchester ah ss yẹn and à ń sọ̀rọ̀ àná gbogbo àwọn London outside London yẹn wọ́n sẹ̀ gbogbo gbogbo àwọn èmi ah, outside London yẹn wọ̀n ṣe ń gbọ́ wọn ní ṣẹ́wà tó ń bú ìjọ ilé dẹ̀ wà because she only three olórí abẹ́kẹ́ that's my sister ṣe ń gbọ́ ẹ̀yin tẹ family wọ́n ní three bedroom house ní Stoke-on-Trent wọ́n ní six hundred pounds Stoke-on-Trent dẹ̀ wà before Manchester ṣe ń gbọ́ Stoke-on-Trent dẹ̀ tuntun sister olórí abẹ́kẹ́ báwo ni ṣe ní Stoke-on-Trent ẹ̀yin tẹ́ ẹ̀fẹ́ wà ní tẹ́ ẹ̀fẹ́ sister olórí abẹ́kẹ́ how is work in stoke trent because Stoke-on-Trent yìí wà before Manchester ṣe ń gbọ́ wọ́n ní Bradford a room in Bradford is three twenty three fifty Why ètò ṣe fẹ́ kú sí Manchester àti àti London. Why? Exactly. One step after the other. But Boston, anybody Boston? Oh, Boston Shafter Stockport funny. Shengba, Olori This is Olori Abeke. She's my darling sister. She relocated from London to Stoke-on-Trent. Shabasapan wele yo lowo ni. She's very, very comfortable. But sometimes, àwọn life yẹn gbà mí kò báyàn lára mu mọ́. Wọ́n dẹ̀ fẹ́ peaceful she relocated from London eléyìí ò ṣe tó ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí o àwọn eléyìí tí ń gbé bí o and she relocated from London to Stoke-on-Trent ṣẹgbọ́nsìn wọ́n ní three bedroom house six hundred pound ni ẹ̀yin family tẹ́ ẹ̀ fọmọ yín jìyà ní òtútù ń bí tẹ́ ẹ̀ fọmọ yín jìyà ní London tẹ́ ẹ̀ fi wọ́n há kiri tí ò sí ìta tí ò sí nkankan ẹ jọ́ nítorí ọlọ́run ẹ pick gbogbo àwọn people you need another sponsorship i'm tired staying now ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa sponsorship fún yín To bá fi sponsorship ẹlẹ̀ tó lọ ríṣẹ́ ń mi sponsorship to mú ẹ wá sílùú yìí ó gbọ́dọ̀ sáìn pé òun fi ẹlẹ̀ òun yọ̀ǹda ẹ̀ tó bá kọ̀ kúrò ń to tó lẹ́ to tó sponsor ẹ̀ ọ̀yọ́ ló wà o tí sponsorship bá tiẹ̀ to fún iṣẹ́ tó tiẹ̀ fìyà jẹ ìwọ tiẹ̀ tolerate tiẹ̀ ó mọ̀ ẹ́ pé gbà díẹ̀ ni but má kàn jẹ́ kán sanwó fún ẹ má jẹ́ kán fún ẹ lówó bì ló minimum wage tó ń fúnyàn because mo tún gbẹ́ pọ́n láwọn kan tún exploit. Mm -hmm ṣé ń gbọ́ mi wọ́n náà tún exploit àwọn tó mú wá bí pẹ̀lú cos bí akáni minimum wage ti wọ̀ eleven pound sìn wọ́n ní wọ́n ń san wọ́n lè máa san fẹ́lòmí eight pound wọ́n lè máa san fẹ́lòmí seven pound ẹ má jẹ́ kó exploit yín o ìwọ tó mú wá síbí báyìí as sponsor tó mú ẹ wá cos tó fún ẹ ń ṣẹ́ tó ń dẹ́rù báyìí pé seven pound ní gbogbo èèyàn gbà ask i think minimum wage now is eleven pound ẹ̀yin tẹ́ ń ṣe minimum wage ẹ jọ̀ọ́ correct mi ẹ̀yin tẹ́ ń ṣe minimum wage kí ni Okay, ok ó dàbọ̀ máa increase ẹ̀ ní april wa but ó dàbí minimum wage ń sìn ẹ jẹ́ google ẹ̀ ṣé ń mi ok èèyàn kan sọ pé after one year you can leave your sponsorship i don't really know much about it anyway i don't know eh, but if you want to leave are you going to get another sponsorship because you know you still have to renew it are you going to get another one ok wọ́n minimum wage wow minimum wage tó yẹn ah owó tiwa náà ti lọ sókè nìyẹn that's very good eleven pound ninety five ṣẹgbọ́ àwọn kan sọ eleven ninety five àwọn kan sọ pé eleven twenty five àwọn kan sọ pé eleven pound so tó bá ti rí ìwọ tó wà tó through sponsorship ṣé ń gbọ́ mi tó bá ti ń san ẹlòmíì sọ pé ten forty two minimum wage supposed to be accurate ṣé ń gbọ́ mi ó jẹ́ accurate so minimum wage tó bá ti ń eleven pound twenty yẹn èèyàn cost sọ pé eleven pound tó bá ti ń jẹ́ ẹ jẹ́ ká google ẹ̀ mọ́ bọ̀ ibi iṣẹ́ mi kàn lè fẹ́ san mọ́ fún yín ni minimum wage kọ́kọ́ ni ká kọ́kọ́ wò mo bọ̀ not now ah tí mo bá ń ṣe nǹkan lélẹ̀ mo máa mo bọ̀ ẹ kí sáré wò because ó jẹ́ minimum wage worldwide ní UK ló gbọ́dọ̀ ti jẹ́ kan náà mo bọ̀ ẹ fún mi ní time mo bọ̀ wage in United Kingdom. Ah, ah. kí ló ń ṣẹlẹ̀ jọlọjọ mo ń bọ̀ ah, ah. kí ló ṣẹlẹ̀ ẹni sùn ẹ má bínú o dẹ mo tún ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ sọ fún yín náà. ẹni sùn bí ṣe gbọ́ minimum wage. ẹni sùn bí ṣe gbọ́ kingdom ń bọ̀ yẹ ẹ máa gbọ́ o wọ́n sọ pé from first April twenty twenty four ṣẹ́wọ́n pé mo sọ fún ilé ẹ̀kọ́ the rate will rise to national living wage over twenty three years old Mama gba eleven pound forty four from ten forty two minimum wage now is ten pound forty two pence but láti April ṣẹ́wọ́n pé mo sọ pé April to March to March ni calendar year wa ní UK April ni new calendar year máa ń bẹ̀rẹ̀ So from April this year, minimum wage will rise to um eleven pound forty four. Yeah, eleven pound forty four. Now it's ten pound forty two. So and it's ń fún sponsorship mo gbẹ́ pọ́nà exploit àwọn èèyàn know, the party ti di want wọ́n exploit yín ẹ pariwo síta má jẹ́ kon kan alẹ̀ mọ́ ẹ pé o le lè no. It doesn't work like that. It doesn't work like that. Exploitation nílùú yìí. Àwọn ìlú yìí test, ẹ̀ gan. Wọn ò fẹ́ kéèyàn kọ́kọ́ wá lòyàn kó wá máa lòyàn ní jìbìtì ń bíbà ẹ̀. Ṣé nǹkan tí mo sọ yé yín? So no, that is another thing. Now mo tún wá fẹ́ sọ nǹkan kan. Six ten forty two. Are we still online? Kò show mi pa wà online o. No. Ẹ mi love and like please. And that's what I'm saying, Abioye. It depends on the workplace. They can pay more. I've said it since. They can pay more, yes. That is the minimum. Tó lè sọ fún yín It can be more, absolutely. But that is the minimum. Tó máa It can be more, but that is the minimum. Am I communicating? Yeah. Ẹ bá wa love and like on one one flag, one flag in bí báyìí. Ṣé kò tí Okay, I'm still online. Yeah, I can see it. Yeah now okay Sarah Smith sọ pé èèyàn kan sọ pé how can I get a sponsorship Sarah Smith sọ pé what type of job are you looking for and let me tell you mo ti sọ fún yín times without number ṣé ń gbọ́ mi mo ti sọ fún yín ṣé rí kò ń ṣe dandan pé iṣẹ́ kíá sponsorship tó wá ṣe yẹn a mọ àwọn ẹlòmíì tó jẹ́ pé ọkàn wọn ló tú iṣẹ́ kíá yẹn ni ìmíì ìmíì ìmíì ní more qualification kò sí nǹkan èmi ti oríṣiríṣi nílùú yìí sórí qualification tó níyẹn tó dẹ̀ mẹ́pọ́n nídìí ẹ̀yẹn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kò google ẹ̀ wo iṣẹ́ ó lè jẹ́ kò sí ṣẹ́rí má sọ kíní kan there is do not underestimate the work of God àìmọye táwọn èèyàn ti pè mí tí mo ti rí testimony ni cos ló fi wọlé ó dẹ̀ ń wáṣẹ́ kiri ìgbà tó máa ríṣẹ́ ọ́fíìsì ló ti ń ṣiṣẹ́ sìn ó dẹ̀ irú àwọn tíṣà tó bá ní qualification yẹn kò di dandan kẹ́ dúró síbi care job nìkan àbí kò yẹ yín fine mo mọ̀ pé nǹkan tẹ́ fi wọlé nìyẹn but tó bá rí pé o ní sponsorship àbí wọn fún ẹ ní okay wọn náà gbọ́dọ̀ transcribe result wọn ebi no tíṣẹ́ tiẹ̀ ni mo ń san six six tíṣẹ́ ni with your qualification ní nàìjíríà ń bẹ̀ yẹn tó bá dẹ̀ transcribe ẹ̀ náà kò di dandan pé o wá pẹ̀lú cos kò jókòó sí di cos àbí kan tí mo ṣe yé ìwọ tó wà ní tí ìríṣẹ́ náà tó jẹ́ ọkọ tíyàwó ẹ student tó dẹ̀ ní tó dẹ̀ kàwé o lè ṣe àwọn àwọn courses IT courses yẹn before you know it o ti ń ṣiṣẹ́ IT it doesn't have to You doesn't have to be kẹ́kẹ́kẹ́ jọ bẹ́ẹ̀ yẹn àìmọye ibi iṣẹ́ tó ń fún yàn ní sponsorship if you are the if you are the candidate they are looking for and if you have got what they need they will tell they will take you no it's not nǹkan tí mo sọ yẹ yìí bí experience experience ṣàlàyé pẹ́ lómi manager báǹkì ní níbi iṣẹ́ kan ní nàìjíríà tó débi tó fi cos wọlé ó lè continue banking kìíní ẹ̀ yẹn ó lè continue ẹ̀ kò yẹ yín kó dẹ̀ fi lọ wáṣẹ́ má jẹ́ kéèyàn kọ́kọ́ di sórí one thing pẹ̀lú àwọn Nigerians tún nìyẹn ibi tíyàn bá tún dé tíyàn bá dé sí láyé yìí ó má tà tó bá rí pé o fẹ́ o fẹ́ ṣiṣẹ́ tó ju tàwọn lọ wọ́n máa ma discourage ẹni wọ́n máa sọ fún ẹ pé wọn ò ní gbà ẹ̀ wọn ò ní gbà ẹ̀ má gba no fún answer ní ọdún tuntun yìí o ìwọ tó bá ń me? No, never take no for an answer never take they can't take me for an answer sori ibi tó ibi tó ọgbà yàn yẹn tó sọ pé wọn ń gba dúdú yẹn ìwọ lọ apply síbẹ̀ tó ò bá gbà ẹ tó ò bá gbà ẹ kó sọ pé mi ò sin Ọlọ́run pẹ̀lú gbàgbọ́ ni o tó dẹmẹ pé ó ṣe kà ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹlòmíì máa discourage yín because kò fẹ́ yẹ kó kò fẹ́ yẹ kó ga jò ń lọ kò fẹ́ yẹ kó da jò ń lọ ó gbà ẹ sílé lóòótọ́ ìwọ ló ba ìwọ ó ba nínú ìlú yìí ni ṣùgbọ́n tó ti rí i pé o ti ń lọ it is not illegal yes so far that care company sign a pay let me tell you now many are here they have this they don't they are brought here they have been given visa but wọn níṣẹ́ am i communicating because and because of wà illegal kò wà illegal in cutting more money. ni àwọn èèyàn ti débí sí wọn níṣẹ́ wọ́n dẹ̀ ti five years visa What ti the national insurance number wọn wọn níṣẹ́ ìlú gbà wọ́n láyè pé kán lọ wáṣẹ́ ń bò you can confirm that ìlú gbà wọn láyè kan lọ wá ṣẹ́ńbò míì so far ti care sector wọn yẹn wọn máa jẹ́ kó mọ̀ tó dẹ̀ máa sign wọn off pẹ̀lú ọmọ fi sí pé òun ti fi wọ́n sílẹ̀ pé ó ti lọ síbò míì ẹ gbọ́dọ̀ ibi iṣẹ́ tẹ fẹ́ fi sílẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ kọ̀ọ̀kan ṣe pé kẹlẹ́ ọmọ abáwọn èèyàn kan ṣiṣẹ́ kẹ má jẹ́ kí ibi iṣẹ́ yẹn mọ̀ because ibi iṣẹ́ yẹn ló mọ fìsí mọ́ ẹ pé àwọn fún yín iṣẹ́ sí àwọn gbàwé fún yín sí ṣé nǹkan tí mo sọ yẹ yín so tẹ́lẹ̀ máa fi iṣẹ́ yẹn sílẹ̀ ẹ jẹ́ kó sign off you have the right to go and work in somewhere else so far tó Nisha, and you have got your five years COS certificate even if it's not COS if it's COS it doesn't have to be care all they want is use that thing to go and work they don't want you to be roaming about they don't want to be a want you to be a liability am I communicating so don't tell me it is not done and you have to prove your knowledge of English ó dàbí tìmí bọ̀bọ̀ ni àbúrò ẹ̀ kan wá ibi iṣẹ́ tó wà tí bọ̀bọ̀ yẹn wà ìlò ẹ̀ kan wá dé láti nàìjà ó wá gbaṣẹ́ síbẹ̀ ó ń ṣe ó ń bá wọn ṣe cleaning wọ́n wá sọ pé post kan yọ top post kan yọ ó dẹ̀ wọ́n pé bọ̀bọ̀ yẹn jẹ́ experience top post yẹn látẹ̀kọ́ ẹ̀ máa gbọ́ english yìí náà matter ẹ̀yin nigerians ṣẹ́rí many interviews ṣẹ́rí many interviews ẹ lọ kà nípa interview kó tó lọ fún interview the fact pé o ti ríṣẹ́ mi báyìí ìyẹn sọ pé tíbi iṣẹ́ bá máa fún ẹ iṣẹ́ wọn ò tún ní interview ẹ they are gonna interview you let me be honest with you now ṣe ń gbọ́ mi ṣe rí bọ̀bọ̀ yẹn ìlú ẹ̀ ló wá láti nàìjà ìgbà tí ìlú ẹ̀ wá dé síbí báyìí ṣé nǹkan tí mo sọ yẹ yín ìgbà tí ìlú ẹ̀ ìgbà tó dé cleaning níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ iṣẹ́ ni bọ̀bọ̀ yẹn ń ṣe ibi iṣẹ́ kan wá jọ níbi iṣẹ́ wọn ó wá inlo pé ìlú òun máa wà capable fún iṣẹ́ yẹn ó dẹ̀ ní kó put application ó dẹ̀ ó fún application O apply fún iṣẹ́ yẹn ẹ máa gbọ́ o ẹ mọ̀ pa ẹ mọ̀ nǹkan pa bọ̀bọ̀ yìí wọ́n ti béèrè question wọ́n ti béèrè gbogbo ẹ̀ wọ́n wá béèrè nǹkan nípa disability pé ṣó ní disability To máa jẹ́ kó change To máa jẹ́ tí ò ní jẹ́ kó apply fún iṣẹ́ ẹ̀ ṣe mọ̀ pé ṣe rántí pé wọ́n máa ń béèrè lọ́wọ́ wa náà pé ṣó ní ẹni disability tó ní tó máa jẹ́ pé àbí kò ń ṣe disability mi mọ̀ nǹkan tí bọ̀bọ̀ yẹn pè ṣe ń gbọ́ mi. okay Okay, it has to be a care job as well. Okay, mumbo. let me, I'll come to that. Ìgbà tí bọ̀bọ̀ yẹn ti pass gbogbo ẹ̀, wọ́n wá béèrè question yẹn lọ́wọ́ ẹ̀. Ó dàbí bọ̀bọ̀ wá lóhun ni nǹkan yẹn ń ṣe òun. Bí wọ́n ló ní ẹni ẹ̀ kò ń ṣe òyìnbó yẹn ò yé ṣá ṣe nǹkan tí pass interview yẹn nìyẹn. Cousin yẹn wá sórí internet, ó wá ó wá no ṣe bó òyìnbó medical condition máa yé mi ìrántí nǹkan tí bọ̀bọ̀ yẹn pè mọ́ bọ̀bọ̀ yẹn wá sọ̀rọ̀ yẹn lórí íńtánẹ́ẹ̀tì ni ṣé nǹkan tí mo sọ yẹ yín ìpè kan wo bíi tí cousin òun stupid dìde so another thing tún nìyẹn ṣó yẹ yín kẹ tó lọ interview ẹ kà ń pa kíní yẹn wọ́n ń pè nǹkan kan ní mo ti gbàgbé nǹkan tán tán máa send application fún yín nínú application yẹn wọ́n máa fi gbogbo nǹkan tó wà nípa aṣẹ́ yẹn sí nǹkan ṣẹ́gbọ́n òyìnbó máa ti ń fún yín ní question and answer yín gan ẹ̀ẹ̀kan kì í mọ̀ ni àbí kò yẹ yín ṣé gbogbo um, application tó fún yín yẹn àbí nǹkan tó ní kò fill yẹn even tó o bá mọ̀ gan company tó gbà ẹ́ síṣẹ́ gan you have to read about the company before you even go for your interview kí ni ẹ̀ tún máa ń wá àwọn òyìnbó lórí gan ṣé mo job description thank you booking job description inú job description yín yẹn àbí kò question tó fẹ́ bí yín ti wà ń bẹ̀ it's just for you to go and read about it but many of you ẹ̀ níkà mo dẹ̀ sọ fún yín tó bá fún yín tó bá tó bá pè nǹkan kan fún yín bí iṣẹ́ náà mo ti sọ fún yín times that number àìmọye nǹkan tó ti kó àwọn èèyàn lọ sí tó ti fi dá wọn padà sí Nigeria, ṣé nǹkan tí mo sọ yé yín inú job description yẹn iṣẹ́ yín wà ń bẹ̀ tẹ́ bá tiẹ̀ wá yé yín anything tó bá sọ go on google ìlú òyìnbó ti máyé dẹ̀rọ̀ gbogbo ala ní internet go on google go and google it read about it before you go for any interview má sọ pé mo mọ̀ mo gbóyìnbó go and read about it. Kotuni tún ní you are going now to sell yourself jẹ́ kí n sọ kíkọ̀ fún ẹ ṣọba pé kò ṣe wọ nìkan lọ́fẹ̀ẹ́ interview ibi iṣẹ́ mi gan ń bọ̀ kí ló ń ṣe omi tó ń dìde báyìí ń bọ̀ ẹ má bínú ṣe rí ibi iṣẹ́ mi gan ó lè jẹ́ èèyàn méjì ló ń wá wọ́n ti fún èèyàn a hundred ti apply so it is now left for you to sell yourself. kò dẹ̀ sí àmúnú kóyìnbó bí ẹ lọ́rọ̀ kó máa ṣe pàdé come again bẹ́ẹ̀ mi ṣe wà ibi ṣe ìwà dọjọ́ tèmi ṣe ń gbọ́ mi tóyìnbó bá bá mi sọ̀rọ̀ ń gbà mí mo máa ṣe come again please come again please àbí báwo mo ṣe ń sọ yẹn náà can you repeat yourself please and ṣẹ́ra wa naija a máa sọ clear english queen's english gangan la wa ń sọ because àwọn ló colonize wa tẹ́bá tí káwọn tó ń ṣe wọ́n yẹn olódò ni wọ́n so kò sẹ́ni tó máa blame ẹ pé kò gbóyìnbó kò béèrè question ask if there is anything they ask you to do and you are not trained to do it ask ṣé wọ́n pé mo sọ̀rọ̀ kan fún yín jọ yẹn pé àwọn kan wọn ò mọ̀ pọ́n fi kámẹ́rà sínú no, sínú omi ẹ̀ ṣó ti yé yín ó dàbí they work in pairs wọn màmá mo ti sọ fún yín dementia gbogbo dementia ló ń ṣe àwọn arúgbó wa ní nàìjíríà tẹ máa ń pè wọn lájẹ ẹ̀rẹ́ lómi tó máa ń dọ́ òṣogbo ló ń gbé wọ́n rí nìbàdàn kò ń ṣe pé ẹyẹ tó fò o dementia ni dementia ló ń ṣe wọ́n but torí a a lot of exposure nípa àwọn ailment yẹn ní nàìjíríà a máa pe gbogbo wọn lájẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé lady yẹn ní dementia ìyá eighty something years old àwọn kérasì láti nàìjíríà àti nurse mẹ́rin ni wọ́n ó dàbí nọ́ọ̀sì yóò ṣe nàìjà but àwọn mẹ́ta tó kù nàìjà ni wọ́n ẹ lọ ń kanra ẹ lọ ń nà ẹ lọ ń nà ìyá tó ní dementia On a àwọn fámìlì ẹ̀ ṣáà máa ń rí bruce lára ẹ̀ ṣẹ́dẹ̀ rí kò ń pẹ́ kọ́lọ́pàá tó múyàn nílùú even àwọn ọmọ yín gan ìwọ tó bá na mọ́lé tó ń parọ́ pò ná wọ́n máa pè yín sọ́fíìsì ni ní school To bá ti rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọ yẹn báyìí tọ́mọ yẹn bá ti ṣe báyìí ọmọ yẹn máa bó ṣe máa ń mọ̀ nìyẹn wọ́n máa withdrawn wọ́n máa isolate ara wọn they don't want to mingle signs pé èèyàn èèyàn ní abuse nìyẹn And we have different kind of abuse. It can be physical abuse. It can be emotional abuse. It, it can be um, financial abuse. It can be, you know, abuse. So it, it can be sex abuse. You know, any abuse, e, everything. We have about seven, seven, seven or eight forms of abuse in the UK. It can be emotional abuse. See, continue saying it can be verbal thank you She continue saying, now wọn wá no ìyá yẹn wa wa withdrawn the fact pé wa withdrawn ìyá isolate ara One wọ́n rí bruises lára ìyá ṣẹdẹrí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín nílùú yìí òyìnbó ò ní sọ kan tó set camera by right táwọn máa fi camera síbi kan wọ́n sọ fún yín camera wa ń but under some conditions some circumstances wọn ni ní sọ fún because wọ́n fe mú yín tó máa rí i pé owó mísì nínú bọ́ọ̀sì ìyá ẹ má o ẹ má jalè o ìwọ tó wá láti nàìjà wọn máa ń fowó dé èèyàn gan o wọn máa fowó so wọn lè scatter owó sórí tébù yìí ṣé ń gbọ́ mi wọn fẹ́ mọ̀ bí yóò lè ní ẹni o gbogbo ibi tí mo ti ṣe láyé mi àìmọye owó àìmọye gbogbo ẹ tẹ́ǹkan bọ̀ ohun òdín rí o ẹ̀yin tẹ́ ṣe ẹ má jalè o gbogbo nǹkan tó máa fi dá yín padà sí kò ní mò ń sọ fún yín yìí o òyìnbó mi nínú yàrá ẹ̀ ó máa fowó síbẹ̀ ó máa fi jewelry síbẹ̀ ó máa kó sweet síbẹ̀ má mu o tó bá ti ń mu gbogbo nǹkan tó máa ń jẹ́ kán fi kámẹ́rà síbẹ̀ yẹn wọn ò wá ní sọ fún yín pé wọ́n fi kámẹ́rà sí on a good day tó bá lọ sẹ́ni ibi tó bá fi kámẹ́rà sí wọ́n gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé wọ́n fi kámẹ́rà sí but under some circumstances wọn ò ní sọ fún yín tó bá fẹ́ mú ẹ báyìí tó bá ń ṣe investigation lọ́wọ́ àbí tó bá suspect pé òun abuse àwọn care àwọn tó ń fún ní care care tó ń look after yín àbí wọn rí pé wọn miss àbí wọn rí pé òun jágbe mọ́ wọn àbí wọn ti ń report ẹ wọ́n fi kámẹ́rà sí condition yẹn wọ́n máa fi kámẹ́rà sí wọn ò ní jẹ́ kó mọ̀ but by right tó máa fi kámẹ́rà sí bí gan wọ́n gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé wọ́n fi kámẹ́rà sí. God bless you Olúrẹ̀mí kan tí mo fẹ́ rántí yẹn institutional abuse now let me tell you many people don't know the meaning of institutional abuse òun dẹ̀ ló tún máa ń ṣẹlẹ̀ náà ní many of àwọn ibiṣẹ́ yẹn institutional abuse ni pé ibiṣẹ́ tẹ ti ń ṣiṣẹ́ ní institutional now bí wọ́n sọ pé káwọn client yín kọ́ máa gbé wọn lọ sùn ní ten o'clock kàn wo gbogbo television program kàn máa gbé wọn lọ sùn ní ten o'clock but torí pẹ́yìn ẹ fẹ́ ẹ fẹ́ rojọ́ ẹ fẹ́ tètè relax ẹ gbé wọn lọ sùn ní seven o'clock policy and procedure dẹ̀ ti wà pé ten o'clock ni kẹ́ gbé wọn lọ sùn but torí ẹ̀yin fẹ́ ní comfortable time ẹ fẹ́ tètè jókòó kẹ́ put leg up ẹ lọ gbé wọn sùn ní seven o'clock that is an abuse institutional abuse Long ń àbí nǹkan tí mo sọ yé so to bá ń ṣe tó mọ̀ abuse ni abuse ni ìjọ tó ń bá kọ́ ẹran mérò wọ́n máa kó and it's a sackable offence they don't give you second chance. okay kemi I will put I will put a number on this video they don't give second chance in such situation eba bá mi love and like please now ṣé wá láwọn tó tì mọ́lé yẹn àwọn mẹ́rin ni wọ́n tó bá ti lọ tọ́jú ìyá yẹn Facebook love and like please tó bá ti lọ tọ́jú ìyá yẹn wọ́n abuse ìyá yẹn wọ́n no, nà ìyá yẹn wọ́n ń kanra mọ́ ṣó jẹ́ kẹ́ máa kanra mọ́ ni tí ò bá sí ìyá yẹn yìí ò lè gbowó oṣù wọn ò lè gbà yín síṣẹ́ ìyá yẹn ló ń fóúnjẹ sí tébù yìí ẹ wá ń kanra mọ́ ìyá eighty something débi pé wọ́n wá fi kámẹ́rà síbẹ̀ àwọn fámìlì ẹ̀ ló fi kámẹ́rà sí o wọn sọ fún institution yẹn wọn sọ fún ibiṣẹ́ yẹn o àwọn kò discover pé ìyá wọn ní ìyá wọn ní ó ní bruise ó dẹ̀ máa ń ó wà withdrawn ó máa isolate ayò máa dá wà nulẹ̀ wọ́n wá ń fura pé ìyá àwọn ò kì í ṣe báyìí ìgbà tán máa rí ṣá wọ́n rí bí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe máa abuse ìyá yẹn ẹjọ́ ṣó dá bẹ́ẹ̀ mo ti sọ kinní kan fún yín rí before you go into any job make sure it's the job you have passion for mo máa ń sọ mo máa ń sọ kinní yẹn nínú iṣẹ́ tí mò ń ṣe lénìí tí n bá tí n bá tọ́jú àwọn pípù ìtàn fún yín kò bá jẹ́ ètò ti wà end of life care kò bá jẹ́ ètò tó jẹ́ pé tó jẹ́ pé special special ó ní special care kí ló máa ń pè ná complex kò yẹ yín àwọn ló máa ń ní brain injury àwọn ló máa ń ní bí àwọn ní stroke àbí kankan kíní nìyẹn complex ni wọ́n wọ́n wà complex wọ́n máa lo tracheostomy wọ́n máa lo suctioning wọ́n máa lo nebulizer wọ́n máa lo gbogbo nǹkan ayé yìí ara wọn ló wà yes òun ló ń complex kí one wọ́n wà complex and it is not just every dictum and nari ló máa ń lọ ló máa ń gbà you have to be fully trained kò yàtọ̀ síṣẹ́ bí ẹ̀ṣẹ́ àwọn nurse you have to be fully trained to do that kind of job a máa ṣe insulin a máa ṣe gbogbo ẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹn yín ṣé nǹkan tí now before you go into that job o gbọ́dọ̀ ní passion má sọ pé ìtorí wọ́n sọ wọ́n ń fúnyàn sí kẹ́ ṣé rí àìní passion fún iṣẹ́ yẹn òun ló mú many Nigerians tó ń dá wọn padà sí Nàìjíríà ìwọ tó sọ pé ó fẹ́ wá gbaṣẹ́ kí àtọ́ fẹ́ síná sínú ó ti di dandan ìgbẹ́ ló máa nù ń bẹ̀ ànáwó ògbé òkè ń rùn ẹ bá yẹ kí ọ̀rọ̀ yín sọ́ọ̀tì yín pé ó ń nùgbẹ́ owó ògbé òkè ń rùn òkè ó ń nùgbẹ́ ó wá gba two thousand pounds ó gba one thousand five hundred pounds at the end of the day ẹjọ́ ṣówó ògbẹ́ ń rùn ẹni jalè ló ń bọ́ wọ́n jẹ́ òun fìdí àwọn fámìlì ẹ̀ tó fi sí nàìjíríà ó sanwó lé owó gbé òkè ń hùn now ìwọ tó wá sọ pé ìwọ tó wá sọ pé o fẹ́ wá ṣiṣẹ́ kí ẹ̀ ṣèbí sì lọ́njẹ́ kẹjẹ chewing gum èmi náà ti ṣe nínú ìlú ìrí ìgbà tí mo kọ́kọ́ dé ìlú yìí mo ṣiṣẹ́ nursing home ọ̀bí ẹja kó jẹ chewing gum ó dẹ̀ máa nùgbé ó máa fátọ̀ ìtọ́ wọn ń dà lẹ́nu o gbọ́dọ̀ ní passion if you don't have passion and you want to go into care ìyá mi bàbá mi tẹ̀ ń wó mi lọ́sàn yìí ó máa padà kúrò ńbẹ̀ náà máa sáàkẹ́ ni tó bá dẹ̀ ti sáàkẹ́ ṣọ máa pé reason tó fi wà nílùú yìí nìyẹn sí hmm. aobi á bàjẹ́ òtẹ̀lẹ̀ iṣẹ́ mi kankan mọ́ torí gbogbo iṣẹ́ lọ́wọ́ sí aobi sìn bó fẹ́ ṣiṣẹ́ cleaning gan wọ́n máa wo sí aobi bó fẹ́ lọ make up gan wọ́n wo sí aobi wọ́n á ba sí aobi ẹ̀ jẹ́ nǹkan tó ṣe wá gbà sínú iṣẹ́ yẹn gangan ṣọ pé ti bàjẹ́ wọ́n wá dẹ̀ padà sí Nàìjíríà so you've got to have that passion ìgbà tí mò ń ṣe àwọn iṣẹ́ yẹn ṣe ń mi ẹ máa wò bí pé family mi wọ́n ni because tèmi bá ń wò wọ́n mo máa ń wò wọ́n bí pé mo rí ìyá mi mo máa ń wò wọ́n pé mo rí bàbá mi i'm telling you this for free now you have to be compassionate thank you sister Rike you have to be compassionate about what you are doing It's, you are you are not just coming because of the money Fine, we all work for the money, but make sure you are compassionate. You are you have passion for what you are doing. Tó bá ti ní yẹn ní back of your mind, ò ní ní problem even sometimes the problem bá ṣẹlẹ̀ gan ó overlook ẹ̀ wọ́n ní no this is a very hardworking person tó ní passion tó ní tó wà compassionate fún iṣẹ́ tó ń ṣe wọ́n á override ẹ̀ ṣùgbọ́n àwọn tó yẹ pé òbíkítà ẹ̀ wà níbi iṣẹ́ fóònù máa wà lọ́wọ́ kan kíní kan máa wà lọ́wọ́ mistake jọ àbí kò ẹnìkan problem is too much for this UK there is no problem if you follow their rules and regulations if you follow the policies and procedures of that company you are not going to have problem let me tell you something now mistakes are bound to happen nurses makes mistakes doctors makes mistakes so every profession mistakes are normal thing but what they expect you to do is you own up ṣe pé Nigerians especially you got to wọ́n kú láti ibi tó ti ń bọ̀ àgàgà you own up sórí nǹkan tó yìnbó nífẹ̀ẹ́ láyè kò ṣe nǹkan kò own up Be kọ́kọ́ koko tiẹ̀ rí ẹ gan bí o ṣe mistake medication sin mo fẹ́ fúnyàn ní mo fẹ́ fúnyàn lógún mo fe fún ní two tablets Oni ki kí n two láàárọ̀ two lale. mo wá lo ṣe mistake mo fún ní two láàárọ̀ àbí kò yẹ mo fún lẹ́yọ̀kan lálẹ́ own up má lọ mú ẹyọ̀kan tó kù yẹn kó jù nù má lọ parọ́ pé kò ṣe nǹkan kan wá sọ pé èmi kan mo ṣe no òyìnbó ètìkíní yẹn gan own up Any mistake, just own up. Thank you, Catherine. You have to be account you have to be accountable for your action. It's part of the policies and procedures of the company. You have to accept your responsibility. Your mistake, accept it. Don't cover it up. Because kò she will cover it up, she had to. Am I communicating? In koto yìnbó hate jù láyé Moment so. In koto ń sọ. Nǹkan tó but tó bá ti rí pé roll up tí nǹkan mi bá ṣẹlẹ̀ níjọ́ mi kan wọ́n ti ní trust inú ẹ̀ trust them, máta gan wáyé pé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tẹ̀sẹ̀ ìwọ ni mo sọ yìí tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn people àwọn tẹ lọ́n look after yẹn wọn fẹ́ jẹ́ kẹ́ fọwọ́ kàn wọn wọn máa ma sá kò ń ṣe pọ́n ré ọ́n èètì yìí o dóònà àwọn kọ̀ọ̀kan nu wọn wọn ò nífẹ̀ẹ́ kọ́lọ̀ yìí ṣó ti yé but gbogbo wọn wọ́n ti adapt because wọ́n rí pé many of àwọn kọ́lọ̀ yìí duty of care thank you my darling sister Olushola wọ́n ti rí pé many of àwọn kọ́lọ̀ yìí ló ń tọ́jú àwọn sì ṣe ń gbọ́ mi kò ṣe pé many of them ò like yín náà ṣe fẹ́ yẹ kẹ́ fọ́ ọkàn àwọn tó máa sọ pé àwọn fẹ́ staff kan kó wá tọ́jú àwọn wọ́n láìkí yín o wọ́n fẹ́ kọ́kọ́ build trust pẹ̀lú yín ni wọ́n fẹ́ trust yín kò sóyìnbó tó gọ̀ o even nǹkan máa ní dementia àbí gbogbo ẹ̀ wọ́n mọ̀ nǹkan o kò ṣe gbogbo àgbọn náà ni wọ́n ní mental problem yẹn àbí nǹkan kan ṣe wọ́n o ṣe ń gbọ́ mi and don't má sọ pé torí ẹnìyẹn ń sọ òyìnbó ìpè jẹ̀mbá sọ òyìnbó tí mò ń wò ní tẹlifíṣàn no you know slowly quietly and jẹ́ kí ọ̀rọ̀ kó jágere explain properly if possible gan òyìnbó máa ń lo this is part of communication ṣe mọ̀ science is part of communication èmi ò kọ́ sign language but little little ones ìmí inú wọn kò ní gbọ́ òyìnbó wa mo ti lọ síbi iṣẹ́ rí dáadáa ìgbà tí mo kọ́ délé ìwọ̀n ti ẹ̀gbọ́ òyìnbó tèmi rárá pàdínpàdín náà màmá sọ so tó bá ń bá wọn sọ̀rọ̀ yẹn ṣé kò tí mo sọ yìí bá fi ọwọ́ ṣe hello Tina do you want cup of tea please gbogbo please tẹ̀lé sọ nàìjíríà yẹn ìyẹn lè ṣe máa ráwọ̀ aráàlú òyìnbó tá a bá wá sí nàìjíríà gbogbo wa ìgbà tí mo máa ń lọ nàìjíríà wọ́n ti mọ̀ mí please thank you please thank you mo mọ̀ pé wọ́n fi kọ́ wa ní nàìjíríà ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ débí mò ń sọ yìí o tẹ́ bá pẹ́ ń bínú máa mọ yín lára ah ọ̀n fi kọ́ wa nàìjíríà ṣóyẹ yín you know courtesy matter gan respect respect matter gan respect matter gan tó bá wá ń bá wọn sọ̀rọ̀ tó ń understand ẹ̀ o lè ní tina do you cup of tea and yes please respect is reciprocal àbí nǹkan tí mo sọ yẹ yín you know please thank you please ibi ni wọn ò ní sọ fún ẹ o Ma fi ṣèbínú o ìmínú wọn àti kékeré ẹ̀ ló ti burú so má fi ṣèbínú but ìwọ àṣẹ staff má sọ pé torí wọn burú àbí wọn stubborn ìwọ náà fẹ́ stubborn pẹ̀lú wọn <laughs> èkó ló máa ti bá rẹ o wa á wa koko kọ́kọ́ wọn kọ́kọ́ wọn gba gbogbo nǹkan ẹ lọ́wọ́ ẹ you know you treat them with respect and dignity because at the end of the day o lè sọ pé torí ìyá eighty ní dementia Abi ìyá eighty òbòwò ló tún ń bò tó máa wá wọnú yàrá ẹ̀ tó máa ṣí gbogbo wíńdò lẹ̀ tó máa múra fún lójú gbogbo èèyàn no kò bá jẹ́ ya hundred kó wà ní dùbò láìsàn o gbọ́dọ̀ treat ẹ̀ pẹ̀lú respect and dignity tó bá dẹ̀ ń kanlẹ̀kùn tí o bá sọ pé kó wọlé o gbọ́dọ̀ wọlé o gbọ́dọ̀ dúró kó wà láwẹ̀ kó wọlé as a matter of fact gan tó bá fẹ́ fún wọn lógún gan you have to ask are you ready for your tablet do you want your tablet you can't just come there pé ó yá ẹ máa love and like on um, Facebook please kò ó kàn lè débẹ̀ sọ pé ó yá Linda um, have your tablet have your tablet no you have to ask gbogbo àwọn wà pálapàla tá à ń ṣe nàìjíríà táwọn nọ́ọ̀sì àwọn nọ́ọ̀sì àwọn àwọn care assistant ti nàìjíríà hospital yẹn tó máa ń ṣe yẹn thank you Catherine you have to seek their consent they have to consent anything you want to do to them even if he's smelling if the person is smelling tẹ́ni náà ti wẹ̀ fúnjọ́ mẹ́ta he still have to consent for you to bath him or her before you bath them there is nothing like force there is nothing like force you can't force them you can't force feed them tọ́lá eh, you went to hide the, the tablet under their food you can't do that unless the doctor bá sọ When you want to give them that food, put it under their food to, to take the tablet. If it is not said in their care plan or in their medication my chart, don't do it. Exactly. You, you, you have the right to ask them and they have the right to decline. And don't ever think everybody in the care home has capacity In tí care plan ṣe wà important nìyẹn if you are meeting somebody for the first time they will give you handover they will give they will tell you a little bit of that person Toba ti débi kan tó bá gbé ẹ lọ kọ́kọ́ béèrè care plan ẹ wow. o but wọ́n á fún file ẹni yẹn ibi tó ti ń bọ̀ nǹkan tó you don't have to finish reading it at the end ni first day yẹn ìtọ́jú ẹ̀ any care plan kékeré yẹn ṣe wà so that a short history of that person máa wà before you do anything ka care plan ó lè jẹ́ tó sọ pé wọ́n máa mix omi ẹ̀ ní kó tó mú lọ fún lómi lásán àwa gbàpá lórí ó lè jẹ́ tó sọ pé tó bá jẹ wọ́n máa ń ṣòkì ni ó ní diet to máa ń jẹ ó lọ fún lóúnjẹ so that is why your care plan is important and that person personal file is important before you work with that person má jẹ́ kí wèrè kọ́kọ́ sọ fún ẹ pé ẹ ti train ẹ ní nàìjíríà o ti ka gbogbo training so go and start that job tell them I used to do this in Nigeria lóòótọ́ ṣùgbọ́n unfortunately wọn ò fi wé ilé ẹ̀kọ́ wa. Am I communicating? tó o ẹ kú àtàárọ̀ o ẹ dẹ̀kú bí ètò ọ̀hún bó ṣe lọ ó dẹ̀ dá mi lójú pé ẹ ti rí ọ̀kan àbí méjì ń tẹ́ ẹ fẹ́ gbọ́ àbí tẹ́ ẹ fẹ́ rí ẹ ti rí gbogbo ẹ̀ nínú ètò tòní tó o kù tọjọ́ mi àmọ́ like ẹ máa share kẹ̀dẹ̀ máa bá mi wá subscription more subscription nítorí pé wo tv ń gòkè àgbà ìrànlọ́wọ́ yín ni àti ìrànlọ́wọ́ ọlọ́wọ́n bá títí wá dìgbà míì táwùjọ máa fojú níjú lórí ìkànnì pẹ̀lú àkọ́tún ètò míì tó tún gbọ́ngbọ́ àdìgbòlódò dọ́ra wọ ni mò ń jẹ́ o ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ní ẹ má jẹ́ n kíkun àmọ́ títí dìgbà míì ńkọ́ ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ ìní ṣé kò rẹra jù kédùmarè ojú wa rè o. disclaimer The information provided by the speaker or presenter on the World TV platform during this broadcast is for general informational purposes only. All information in this broadcast is provided in good faith. However, we make no representation or warranty of any kind, expressed or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of the information. The broadcaster of the channel may not and cannot be held accountable for the views, opinions, and comments made by callers during this broadcast. What TV is a contemporary Nigerian news and entertainment TV program born from the need to fuse the popular indigenous Yoruba culture into the growing entertainment industry of Nigeria and the rest of the world.